Good morning, Mark. How are you, my brother? Good morning, John Sola. <clears throat> How are you? Happy Sunday. Semeko, good morning, happy Sunday. Emmanuel, good morning. Olabode Oladele, good morning. Arinze, good morning. Undiluted Spirit, yes, we're up again. Chris, thank you for the call. I will get back to you on that later on today. Kazim Kodre, good morning. Happy Sunday. Invite your friends, download, send it away to every part of the world. Mary, my sister, for Luke, good morning. How are you? Olalekan Niyi, my brother. Francis Igwe, good morning, sir. What role are you going to play as part of actualization of Odudua? That is the topic this morning. We're still educating ourselves. We've been told not to move away from that topic. We are literally now part 16, Nigeria at the verge of breakup. Another discussion this morning. The phone line will be open later on, but for now, let us enjoy Ogunde. That was the music Chief Abat Ogunde. And the title of this music is Obafemi Awolowo. Are you gonna play a role or you're just gonna be on the sideline while the things are walking in a slow pace? What role do you want to play? Ike, good morning, how are you? had a very fantastic day yesterday. We had about 10 hours straight yesterday. It will come like that some days. You gotta take it like a big load to make sure that you are playing your own part. Send it to different platforms, send it to different groups. And let us remember to continue to sign the petition Thank you everyone that joined us yesterday. We're back again. We should never be tired. Well, I think that um, music has just completed itself. Um, should we uh, um, take a little bit of my sister Aramide just to warm us up a little bit? You all know the tune, I'm sure by now. The reason why I play that particular tune is to continue to remind me myself that I have to be on the truth side. I must not do anything now to divert the attention either from any side. People are going to call me, people are going to write comments. And the more I listen to that music, which I am playing right now, it's also going to remind me as a person that this is going to be a long journey, just like a lot of us would know. But one thing is, the more we continue to stand on that truthful side with diplomacy, sometimes it's going to be a heated conversation. Sometimes you might not like people that call. Sometimes we will disagree. But one thing we got to remember is to continue to be an Olododo person you must stick to what you believe in. We're not telling anyone to leave your religion. We're not telling you to hate anyone. We're not telling you to dislike anyone because they don't believe in the vision of an Oduduwa nation. But what we can do is we can bring them in by sometimes speaking to them from the angle that they might not understand. Some of them might say to you, Look, your parents have tried this, it has failed. Some might tell you it's not that it's never gonna actualize in your lifetime. You don't have to be upset, but the more you know that you want to stand on the truth, knowing that the foundation where Nigeria was, it's never the right foundation. And the only thing we can do also now is to peacefully disintegrate out of that system. If the system was working in the first place for 60 years, we should at least be somewhere. If all the politicians were truthful to us, a lot of us would have been even living better. Do you know that at some point, most people were being paid a scholarship to study outside the country? I've received phone calls, I've received text messages. But the question is, what role would you play to actualize this dream? Are you just going to sit on the sideline and watch us and comment? or you're going to start something as well to start getting the message to the people that need to know. Look, you might say to me, it's never going to happen. We agree. But one thing you've got to believe in is that is something you know it will happen. It would eventually happen. And nothing can stop it. Not the government of the day can stop it. Not the foreign country can stop it. There might be a company holding the country to bondage. It might be groups of people. It might be the Fulani. There might be Igbo. There might be Hausa. There might be Yoruba. There might be anybody. But one thing we all know is you cannot keep people in bondage for too long. At some point, some people will fight back. They will fight back spiritually. They will fight back physically. They will fight back with everything that they have some of you are going to spend money. Yes, you will spend money towards actualization of these. Some of us will work tirelessly. Some of us will work better than others. But one thing we've got to remember is it's going to be collective. It's going to be something that we must put together to actualize this. It's not because we want to, it's because it's our right. We've got to look back at history and start asking ourselves this country called Nigeria Who owns it? Who are the real owner? Who benefits? Who are the real owner of the oil wealth? Is it for Nigerians or for collective of people? Who are those billionaires that we look up to and say, wow, they are billionaires, but yet people in your own local government cannot have a meal. People cannot go to the hospital as we speak right now. People cannot buy paracetamol. These are areas that we will touch that will touch you as well. People are dying all over the world. We know that. But can we save lives? Yes. Can we save it in location now? No. Can we disintegrate? It's possible. Has it been done before? Yes. Nothing is coming on top from the heaven that the earth cannot hold on to. We've seen cyclone. We've seen all kind of disaster. Nigeria will break. You might not like it. It will eventually break. Let's enjoy Olododo. Good morning. I that on Sunday. My night was very peaceful. I slept a little bit late, but we're back again. Uche, brother, I know it is not easy, but God of justice will be your strength and courage. Yes, Biafra will come, they will fight theirs, and we will fight our own. Sorry guys, let me just get my nose clean a little bit. Latif Ishola, my brother from another mother, good morning. Henry Ade, good morning to you as well. Adekunle Rosulu, Grand Omo Odua, Odua Gbewa. Dibul Inwoko Koiki, good morning. Good morning to you as well. Olatilewa Matthew, I appreciate you. I saw your message. The Creator will replenish back. Is a collective effort but everyone has a role to play. Sunday, more oil off to your elbow, brother. God bless Biafra. God bless Odudua. We would work to make sure we actualize these. Biafra will go. Arewa will go. We don't hate the Hausa, but we hate the nasty Fulani. I spoke to someone from Ghana yesterday that have been following my post, but he cannot understand where I'm coming from. And sometimes you have to take time even have to repeat it continuously to tell people the reason why we have to break up. After about 20 minutes of explanation to this person from Ghana, he said to me, I think that is the right thing to do. And that is what we need to continue to do. And that is Olododo. And I play that also all the time uh, to remind myself that um, it's going to be a, a long journey. We are prepared for it. And we should not get tired. We should not be upset of trying to do the right thing. And we must believe in this version of this dream. Because this is the only dream that will make you look the way you want. This actualization of Odudua, it's the only thing in life that you can at least understand that even if you want to live in America, it will become an optional. I spoke to a brother, he's in his 60s. He said to me, when he came here in 1984, the Naira was as strong as the pound sterling that we have today. The exchange rate today is about 474 Naira to one pound. That means if you have 10 pounds, you have about 4,700 naira. How did we get to where we are? Who destroyed it? And who are part and parcel of it? We don't want to know that. We just want to disintegrate. Sometimes you have to sit people down and let them understand where you're coming from. And today's date, before we end, start the program is exactly the 7th day of June 2020. If you've just watching this broadcast for the first time, we are now on part 16, Nigeria at the verge of breakup. It will break up. All the indexes are there. It is a failed government. It has never worked. Not this government, not the previous government. They have benefited for their family and their loved ones. Don't ever assume that today's date Again, the 7th day of June 2020. The time now is exactly 7 minutes past 7 a.m. here in London, United Kingdom. My name has still not changed. Ola Yomi Koiki. And this platform, this brand, is not a blo- I'm not a blogger. I am a proper media person, media personnel person, a journalist, but also a consultant in the media. And I've been doing this prior to my brand now going to stand as one brand that will fight to the end to get the actualization of Odudua. That is where I want to touch you as well. What skill do you have that you want to spend at least three hours every week to actualize Odudua? Are you just going to say, I am an architect, but yet you cannot start putting things in drawing and showing us and telling us we can actualize these, we can put this in place? Are you someone that works in the IT industry? What can you put together and show every Odudua person that I will be able to present these when we actualize Odudua? Do you work in the farm? Are you an agriculturalist? Do you work in the civil servant? What role do you want to play based on what you are doing right now? You don't have to speak like me. You don't have to come on the broadcast like this. But you can draw something, you can write something, and you can present it to every Odudua person that this will come true when we get an Oduduwa nation. Let's play. This is not the official anthem, but it still correlates because this, from what I heard during an interview uh, with the, sorry, I gotta close the window a little bit. It's kind of, I'm getting a little bit of freezing coming through the door, and I think I had enough yesterday of that. So, and um, I think I gotta. Oh my lord, what's going on with my? Don't worry, we get something good, better very soon we will get one that would have a drop down background but for now at least you know you can do the same thing you you, you, you say you want Odudua a lot of you are still using your two picture on Facebook why you believe that you want to get Odudua that is part of the simple task sign the petition we don't have to tell you you need to start signing it if you have done that send it away to somebody else to do that this is not a official anthem, but it's something that uh, we're told uh, Pa Awolowo uh, made as far back as in the 60s or somewhere around there. Pa Ogunde bring it out again in the 70s, and that is why we are using it. A lot of you have been asking, do we have an official flag? It's not yet there. We don't have an official flag, but you can bring anything that relates to Odudua and put it at the back of whatever you're doing until the official flag and all that start coming through. Those are minor things. Your focus now is how do I save my own community as an Oduduwa man, as an Oduduwa woman? That is the role you need to start playing now. Sister Bukitairo. I'll send it to you now, Olatilewa. is um, the anthem um, from just bringing us update. The next one, as you all know, is um, that music that just reminds us as Yorubas. People will say we don't love each other. People will say we are odale. People will say all kind of things. I will not tell you not to agree with it, but disagree with it that we are going to unite on this platform not this platform, but in terms of collective effort to actualize Odudua. Anyone that say to you, àwọn Yorùbá yẹn eh, mẹ́rin, hmm, àdáwọn ló ń jàre, a máa da gbogbo ẹ̀rú nísìn, sọ pé o mọ̀. But lórí Odua, tá a fẹ́ ṣe yìí, Elédùmarè fúnra rẹ̀ ló máa fún wa ṣe, tí ẹnu gbogbo wa máa fi máa kọ̀. Gbogbo ẹni tó bá dẹ̀ sọ pé kí ó má jẹ́ kó bọ́ sí i, ẹ̀kẹ́ Elédùmarè kó dájọ́ fẹ́ni náà. Nítorí pé kí ni iṣẹ́ ta gbé síwájú yìí kò ń ṣiṣẹ́ pé fún àǹfààní tèmi it's not because pé mo fẹ́ jàǹfààní kan níbẹ̀ no àǹfààní gbogbo wa ni gbogbo wa náà la máa jàǹfààní ẹ̀ tẹ́ àsìkò ó mọ tí ọni tó ní British passport tó bá gbé dání sọ́wọ́ ọkùnrin máa ń balẹ̀ ni kò sí kankan méjì o kò sí kankan méjì ẹni tó gbé American passport Canadian passport Israeli passport eh, France passport tó bá gbé pálí yẹn dání in tó ń fún wọn nífọ̀kànbalẹ̀ kò ju pé ìjọba tó ń ní ìlú tó ń gbé tó fún wọn ní pálí yẹn bóyá wọ́n lọ síbẹ̀ ni o tí sorry guys bóyá wọ́n lọ síbẹ̀ ni o wọ́n gbé níbẹ̀ ni o ẹ wọ́n wá dá wọn ní passport yẹn nígbà tó gbé níbẹ̀ tó fẹ́ òyìnbó ni o wọ́n fẹ́ ọmọ ìlú ni o bákan ṣáà lọ ṣàṣègbà passport yẹn ọbí sí màmá ti máa sọ fún mi pé ẹni tó ọba bí sí ìlú kan ó máa go through immigration so immigration will continue to be there forever even táwa náà bá gbọ́ Oòduà tábà ti gbọ́ Oòduà àwa náà máa láwọn tó máa wá sílùú wa tó máa ní ah ẹja lọ sí ilẹ̀ Oòduà ilẹ̀ Oòduà ni o ah Odùduwà nation àwọn èèyàn máa máa debate pé a fẹ́ lọ sí ìlú kan tó ń pè ní Odùduwà nation Odùduwà republic àwọn èèyàn máa bí wọn pé kí ló ah pálí wọn yẹn ní agbára gan tó bá gbé pálí wọn dání kò síbi tí kò wọ̀ British passport a lot of you know that that your British passport is like Some of you believe that it's like heaven. I see you guys now. I don't have one. But I see people at the airport. The moment you are landing, you will know at the airport the real owner of a country. You guys know, you too, you do that. You do that sometimes. Let's be a little bit, you know, this morning. You, you know when you're about to land. Maybe the person sitting next to you, you've looked at that person. Okay, I've been trying to talk to you since morning. You, this beautiful girl, you don't want to talk to me with this year of Bakala, Basala, Nigerian passport. You know, man, even man, we get my wife for house, we'll see fine babe for, uh, for, for flight, six hours flight. You won't talk to the girl now, but the girl don't want to talk to you. You can't sight say the girl get Nigerian passport. Hey! Nigerian passport. Okay. We go see who will be real owner when we reach Heathrow Airport even those of us that have just normal residence i know people that have visa when we get to that to when you get the only place you will get scared of in the whole world in any part of the world is the port of entry to a country that is it's not that you are fearful of that country but that port of entry you you you speak in tongue you call jesus christ you call Anobi, you call all your traditional with your into. You know, people are going to the cost, uh, eh, custom officer, no, uh, the, the, the control guys. People will be, mm, mm, mm, mm, because they know that the visa that they have, they might turn it down when they get there. But those of us that, I uh, me that don't even have British passport with my resident, I, because I have sacrificed for this country Good morning. Oh, good afternoon from here, Chooks. You know where I'm coming from, guys. You know that. You've traveled some of, even if it's local, you have traveled, you still know what I'm talking about. Now look at it. You're coming to UK. You have visa. Somebody else got British passport. Somebody else get the eh, Canadian passport. Somebody else get American passport. And somebody get resident. And somebody can carry Nigerian passport and five of you are on board from Lagos Muritala Mohammed Airport. And as you they come, the flight they move. Somebody wants to push it from Castina. Let's see if um, hello. Yeah, Baonio. More live lorry broadcast of, so I'm not sure whether you're aware of that or not. Yes. Yes, I'm on live broadcast. Uh, let, let's let's talk. Sorry, I was meant to call you back, but it was a long day yesterday for me. But I'll, I'll buzz you back later. Okay, I'll call you. All right, all right, my brother. Thanks. That's someone from the northern part of the country. So, as I was saying, I'm just trying to take you somewhere with this conversation. So I want you to follow it. Five people traveling out of Lagos. One of them has got British passport. The other one has got American passport. One has got Canadian passport. Good morning, Heritage Television, my brother, my uncle, my mentor, my everything. Working tirelessly. You don't you guys don't know what we do, guys. Look at my eyes. But we will fight it to the end. then somebody gets resident permit then somebody carry Nigerian passport with visa and everybody's coming to Heathrow airport and on that flight you have different kind of people but one of them that have the British passport is sitting next to one fine babe you know what I'm talking about and you've been trying to talk this girl and the girl no give you face but you just spot something maybe the girl you know sometimes people are not JJC I'm telling you sometimes they've been traveling to UK on visa but she just want to verify that that visa again before she land and she brought her Nigerian passport out and she was scrolling through and your own eyes was going like that and you realize that she's got visa then you will not say at the port of entry is where you go go wait for her she no wan talk to you abi at the port of entry we should go know who you be because you want to show that that that passport way and then you if some of people can then do some kind of um, funny funny you know people <laughs> when you travel you see all kind of things on the air on the flight now then the person will go and bring their passport out he doesn't have anything to look inside that passport to he will go and open the compartment the passport that he kept there he will then bring the passport <clears throat> put it on the table and be watching tv So the next person as well cannot say, ah, ah, ṣàlẹ́ ni bọ̀bọ̀ ìgbé dání ṣá hmm. ah, ọlọ́mọ àjẹkí náà rí passport ìgbà níjọ́ kan òun tó dá mọ̀ ní má lo visa. And when you get to the port of entry, that other guy has flied in because he has done everything technology. He doesn't have to go through immigration. This this a scanner. Just go there, scan his face, tell welcome. You where you get visa. Now you go start calling different. That is how a nation should be. That is where I'm going. We want to have a nation where they will respect just your passport, not the yeye Nigerian passport wey we all carry. you can give me all kind of experience about that passport when you call because every one of us have, have one experience or the other with even those of us that have resident permit on that passport you still go through problem i know what i'm talking about because they know that that passport you just want to run away especially those of us that hard visa. Because the moment you are coming, the, and that's when the, you get to immigration port of entry, you they will be speaking English. You will not hear because your mind is not there because your mind is let me just get into that country. So all the questions they are asking you, you are pee inside your pants. How long are you going to be in London for? What is the purpose of coming to London? They start asking all those questions. You start grumbling, and sometimes some of you might be lucky to get through, and sometimes some people are not lucky and they return them back. But if we all work hard now and we all play a role, even if it's not you, and we pray that every one of us will be part of that enjoyment when the time comes. When you will hold a passport of Odudua, a passport that you, you tender it anywhere. Good afternoon. How long do you plan to stay? I'm only here for one day. Because they know that you are too busy to sit down in their country. The reason why we have all sat down where we are is because location 9 has not given us the opportunity. And people will say there's opportunity. I explained to that my friend from Ghana yesterday. Even though we had some project that we wanted to present, I said, look, the Fulani are in charge. And he could not understand that how can you know minority be has overrun us to where we are. Because a lot of people, and this is what we need to also continue to campaign. Because people that are looking at Nigeria from outside don't know the problem inside. They're just, and the guy said, ah, Nigeria don't have electricity. You don't have power. You don't have water. You don't have this. You don't have that. Good morning, my friend from Lagos, Odudua, Republic Nation. Hope you guys are with me this morning. It's the truth. You can't compare somebody that have foreign passport with the Nigerian passport. If if if you could you will weigh a Nigerian passport with a foreign passport. Hmm. In because they know that everybody has a plan to run out of that country. That's why they don't give you visa. You think they're stupid. They collect money from people. Do you know how much? I, I saw it, um, I think, was it last year? How much people paid the American embassy and yet they don't even the, the, even if they look i would have loved if our government has a big stand on that to say look you don't give my people visa just take what they call administrative fee and return their money but when we have yahoo yahoo government they're running after yahoo yahoo boys but we have yahoo yahoo government borrow two billion And Wale Soyinka said he doesn't know whether Buhari is in charge. So who is in charge? Who is signing those all those all those loans? Kenny Ganio, good morning. Sometimes as I've gone back to some of you guys' pages and you don't share the broadcast, that's fine. But you want to get to the do I go around and people do go as well. I go as well. I sometimes, I, you know, sometimes not that I'm going to snoop on you guys, but you put a comment and I want to reply it. Then I open your link and I say to myself, ah, hey, ni yóò tẹ broadcast isha. Then come you go kọ òyìnbó rẹpẹtẹ broadcast báyìí. But you guys share òyìnbó broadcast that has got nothing to do with Odudua that we are discussing this morning. That is where I don't understand and you know yourself. Because I've been to some people's page that have watched our broadcast and have commented. If you watch it, you don't comment. I don't even know that you are there. But for the fact that you have comment on that broadcast, indicate that you were there, you participated in it, and that is why you comment. I'm not saying that you've comment that is not good, but what is the essence that you cannot then share that broadcast on your timeline? But when I go on your timeline, I see. Sometimes I ask myself, ah, ṣé ṣé lè tí ó ṣe ẹ̀ nísìn ọ̀rọ̀ òyìnbó i'm talking about english people maybe some other i don't know program that they are doing they put it on their timeline is it because you want people to feel that oh you too you have a wide uh, program on your timeline that is where we have problem how can i share it please it's very easy there's a share button there or you guys don't see the share button okay let me send it to you john solar asked it's good if you don't know you ask we will send it to you and that is why we created a group where we put the broadcast there every morning from different every media that is taught not channel we will not put channels program on that platform oh, because we are not interested because they don't even want to be interested in what we are doing But what every Odudua message is coming out is with you will not be able to put any junks in there because sometimes you cannot control people. You say this platform is for uh, eh, Moshalashi Mosque alone. Somebody will go and bring something that is not related. This is just for Christian Gospel WhatsApp group. Somebody will go and drag something, they will put it there. This is for political. Everybody has different platform. But that particular one that we created, if you want to be involved in it, well, it's more for the Odudua But if you're, it is purely for Odudu. I gotta say that because we want them. Is there? And I, I call it, uh, and every media that we know so far, we've added them there and we put them as the admin so that when they are doing their own show, they will drop it inside it. Aisha is in charge now with her boyfriend wearing Buhari's face mask. The the Alale will open them up very soon if that is the you know information you're telling us. And I know can Kano say that all the time as well. That is the group, and it's called Disintegration of Nigeria. The only thing that you will get inside it is this morning now, because sometimes people don't get notification that we are live. Sometimes you don't know that, oh, Dua TV is doing a program. That is the job we want to tell you so that, oh, thank you very much, uh, Johnny Solar, so you've been able to. It's very easy. It's just look. Sometimes you can even do start watch, but come back on the real broadcast because from the real broadcast is where you can read comment and you can type. But you can do a start watch from your own page and move that on the side and come back into the real broadcast and let people also be watching it. Bashima, get message káàkiri niye ló ń ṣe brother I like what you're saying now it is good free from this country because yeah, yeah call it well if <sniffs> location now will come it will, it will, it will fall So what am I trying to say is, this group now, you will not post anything there, but Heritage will post there, Bedu Magazine, my sister Oshatola, and everyone that we know that is talking about Odudua. Live broadcast information will drop. So it is going to be easy for you to then pick it up and drop it. And I can see people have already started opening different groups. But let us be focused when we get this group in. Our main objective in every platform that we open is to continue to educate the people. Nothing more, nothing less. Somebody called my attention to one yesterday. They call themselves um, Odudua Republic, but I think they are based in Lagos. I joined as well. But the head of the, because I sent a message to the admin, and I'll tell you what he sent back to me. And so far, they have about 195 people. Most of the numbers there, I could tell you, a Nigerian number. That is what we need. That penetrating the government cannot stop people from talking about this. It is not a crime of what we are saying. Don't think, oh, uh, because we don't like APC government. That's no. Nigeria, uh, eh, Odua nation is is far bigger than Nigeria because Nigeria is a fraud. It uh, you, you don't know that. Emo now The setup of Nigeria is fraud. So there's nothing to say that you, yes, maybe by the time you say you're want to go to the market and start talking, it will get to that stage. But what we want to start doing is let people become clusters in different local government. Odua, Etiosa, Odua, Ekiti, Odua. All the local government get involved. You don't have to be in the one that I am in you set up yours and invite your caucus ọmọ yorùbá ni ẹ̀ na ó ṣàláwọn ọ̀rẹ́ tó jẹ́ yorùbá òfin òmọ̀ràn kankan tó jẹ́ ọmọ yorùbá tó tó bá set up group nísìn oh, if you don't know how to set up a whatsapp group don't be shy we are all learning send me a message i will guide you go to that setting type this type that add me add three more people start sending or uh, activate the share link button majusita out of hundred people fifty will go Fifty will stay they want to know what is happening another thirty will be countering you but twenty of you will stand gbagbagidi i received a call yesterday very close friend of mine ah ó náà mọ̀ pé ó ti get involved pẹ̀lú oníjà tóun ti fẹ́ ìjà tóun ti ń jà lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ lélẹ́yìí people are already talking about this before they are just looking for another person that relates with them so if you as an Oduduwa person start talking to people wọ́n ní ah èmi náà ti ń rò tẹ́lẹ̀ ah mo mọ̀ pé wọn náà rò bẹ́ẹ̀ ah nàìjíríà yóò ó bẹ́tà ká tẹ̀lé àwọn tó ń sọ̀rọ̀ Oòduà ká tẹ̀lé Professor Banji Akitoye and I'm gonna play his music uh, is a one of his uh, I'll pick it at random some of them might be the old one because sometimes people mix it up say ah he's talking about nobody's talking about we are not talking about restructuring here don't mix it up ẹ má mix it up good morning walata my cousin That's my family. These are people that will stand by you. It would. I'm not saying you guys will not do the same. He would die here with me. He would die here. We go die. We die here together. Every one of us. Alaji Yaya Abdulwahab I love when I see you guys that have Odu at the background. Don't be shy. Go back on your Facebook page. Then you have two picture I'll show you what I mean because maybe some people don't understand it. Let me show you. Good morning, Latif Shola. Good morning from Maryland, US. I am support of Odua. I am from Delta State, born in Ajegunle, which I mean I am but I am an Odudua. I rather be trading in Lagos than other state and Biafra. A month idunuto tó jẹ́ People want to go back to their real roots. You guys don't know that. Look, guys, We are not hungry here. I can, I can take you to my kitchen now. I can just take you round the kitchen if you want me to. I want to show you practical. Let's go around. There's nothing. Look, I know you guys don't mind not understand. There's nothing fantastic that is not. Let me show you. Or a big power. Sorry guys, the light is is is off. Look, you see that? This is what um, uh, you know, Madame they cooked for me yesterday. Eh? I'm sure now this is not even from Nigeria. Another Indian person will export this. Let's see where they've done it. And these are things that get us upset. Let me look at it. This I'm showing you guys practical. This is my kitchen. That's not, you know, this one was Ironio. They say is uh, my food worldwide. They are lying. What they will do is they will go to the village where you guys have fish. They will bring it back here. They will repackage it and they will seal it like that. That's a goosey soup. I ate that with pounded yam. So food is not our problem in this part of this world, right? All these things that you guys see should be something that should be normal in any kitchen across the southwest. Right? There's egg there. There's this, that. There's that there. There's nothing fantastic. You know, there's uh, palm oil. There's alubosa. And that is the normal kitchen. So there's nothing. That is it there. I know my you know, then my wife will not like this, but at the end of the day, we got to show you guys the practical. That is bread. We are not hungry. You see? You want we want to see an Odudua children wake up in the morning and decide what kind of cereal that they want to have. Not the one that wake up this morning. The family are crying because they don't have the food. You see, we got the tom tom, right? There's nothing. There's microwave. There's this. There's that. there is fridge look it's not the food that if it's the food that we are having problem with there's washing machine this is just a normal kitchen right can you see it there there's water here there's this that right there's that that that there in there and i open the fridge the you know they can come in and say okay we want to eat apple we cannot finish it there's tin milk there's look medicine that guys are killing themselves for that they don't have access to is there it is natural thing to have all these there's different type of milk i'm just showing you a practical example of what should be happening in every home of today in that location but it has never happened i love my shito right there's this that there's you got there guys there is nothing fantastic It's, look, this is just a normal kitchen. I don't have to be dangote before I live comfortable and eat comfortable. Let's go back to the conversation. I said, me, I will take you guys to another level. I will take the mind to another level. You think I'm, there's nothing to, there's nothing there. That is what is meant to be in every home if that location nine was meant to be working. What I have just shown you now. But you know that all those things I show you now is only the children of the rich that have all those things. That is where we get upset. I better start charging this my other phone before it tell me after three hours that uh, we are running out of juice at least kó wà lórí fire that is the difference that is what people outside the country see and they ask that if we can have this why is it that we can't have it for those at home and if you cannot think like that then you have a heart that something is wrong with please if we know a lot of you have signed a petition But when we say sign the petition, we are not saying you particularly because you cannot sign it twice. We literally mean leave that petition and drop it somewhere that they have not seen it. Food that is meant to be basic. Politicians have used what I've shown you in that kitchen as a tool to fight poverty and um, poverty. Uh, how do I want to use that English? They've used that to enslave the minds of the people. I was out for, I didn't even know that this, all the broadcast, everything we did yesterday was nine hours until I get a report. I get people that are watching, they monitor what we do, not to just to observation. And we say thank you very much. I think we did very well, guys, yesterday. That Ilya J video went above 25,000 view. and it's still going on because people are just upset that how can Ile Aje be in London? And we are talking about Aje. Kenny Ganiu. That kitchen should be a bit. Should, it's not something that you should even be worried or thinking about in 21st century. but they've literally enslaved everyone. A country that has number six. Do you know what it means to be number six crude oil? So where is all that money? Where has it gone? Where is all the money? Sixth largest crude oil producer in the world. My mom worked in the oil sector during when they were setting up OPEC as a secretary and she cries every day how they've destroyed that sector. You'll be hearing from her very soon. She'll be on Heritage Television. But let's just. So, if a kitchen that I've just shown you is not available in location 9, Ayotunde Emmanuel, good morning to you as well. If the kitchen that, and that's the same kitchen across the whole diaspora and those that have similar in Nigeria of today or location 9 are just only 1%. All those things I just shown you. where a, a child in location 9, excuse me, can wake up this morning and decide what kind of cereal he wants or she wants. Can you send a petition to my messenger? Well, later you can pick up that message and do that exactly for us. Sister Buki, Engineer Maxwell wants that petition sent to him directly on his messenger. Please do send it directly to them. You saw people outside yesterday protesting. They were not given one pound or ten pounds each. And I hope when the right time comes and the shot is thrown to every one of you Oshatola ah any warrior yìí ti dùn to the ìyálà ìyá wọn tá a bá jíṣẹ́ I've been up since six o'clock and I slept just about one o'clock I'm tired but the tiredness is not to not lift the spirit up in the morning for every morning the spirit wakes up that means they have a trouble with me and with those of you that believe in that same thing as well. o ní láti send ẹ̀ sí ni direct wálé kò ń ṣe bó ṣe send ẹ̀ yẹn o máa lọ sórí page ẹni yẹn engineer Maxwell wàá wá send ẹ̀ sí as, as a message wàá send as a message because sometimes people you know we got to remember that sometimes it's difficult some people be able to pick things like that he said send it to my WhatsApp me uh, text message and you can inbox him look guys I believe every one of us, when I mention people's name, be rest assured you can send your number to them. Be rest assured. When I say, when I mention Wale, which is like me, so that means you can get a message to him and say, Wale, your is mentioning you, Walata. His name is, that's Walata. Go inbox him and ask him anything that you guys want. And that same goes to Oshatola and everyone and Sister Buki. We will become unite like this. till we get to the promised land. I've just shown you my kitchen, guys. I want you guys to cut up that piece. I want somebody to do it. Look, like I said, don't expect us to do everything. Cut that piece of saying Koiki Media Olayomi showed us his kitchen. Cut that piece in this video. And I hope to see it myself by sending it to me. Because if we cut that piece and we start sending that piece alone to people and say, ah, bọ̀bọ̀ yìí ọ̀tọ̀ ló sọ ẹ wo kíchìnẹ̀ kí ló wà ní kíchìnẹ̀ oúnjẹ ló wà níbẹ̀ kí ló wà ní kíchìnẹ̀ àlùbọ́sà wà níbẹ̀ ráìsì wà níbẹ̀ eh, gàrí wà níbẹ̀ èlùbọ́ wà níbẹ̀ ọbẹ̀ wà níbẹ̀ ó fi tẹ̀ fi ẹ̀gúsí wọn wá gan nínú pọ́ọ̀tà ọbẹ̀ ó fi búrẹ́dì wọn wá ó fi wọ́ṣí machine wọn wá ó fi omi pálí omi tó tò kalẹ̀ ó fi wọ̀n wá water like this is a problem in an average home in location nine guys you guys don't know what it means that we have the benefit to drink some people here drink tap water but we don't some people do filtered water but I am trying to reflect how a water like this means to some people in the home in location nine of today. water in the bottle. That is how bad it has been. Thank you, Sister Buki. Sister Buki is meant she's meant to be sleeping because the time zone is different. But she's still here trying to make sure that she play a role. The topic today, and when you guys phone in, look, sometimes we should not get carried away. We know the problem. What role when you phone, if you don't, I'll ask you what role do you want. If you want, I'll just cut you off. Because we need to know the role that you want to play. Not just by saying I've shared the broadcast. No, no, no, no, no. We know you're sharing the broadcast. Because we are educating ourselves. What role are you going to play to actualize Odudua? you and don't talk about somebody else don't say uh, uh, this is what we should do no what you need to do don't categorize everybody together Kini ni ìwọ gangan fẹ́ ṣe là ń bí ẹ láàárọ̀ yìí let's talk about ourselves first again today ẹ jẹ́ ká kọ́kọ́ bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ bára wa sọ̀rọ̀. You know that we were still getting married through slavery, jumping the broom in secret, even under punishment of death. Let me we were play. married during Reconstruction. I, I was not we meant to play this, guys, but I know this guy very well. But since black female household, 1970, after they killed Dr. King, the United States government said we must. Okay, I know him very well, guys. I was not meant to play this video, but okay, pop up. and it went back to my messenger and I saw it because I was trying to uh, minimize the broadcast, the topic, so that I can be reading comment. And I think I've mistakenly opened that video and I'll play it since I've opened it. But let me go back to the broadcast so that I can read more comments as we go because it's an interactive until we open the phone line. I've just shown you a basic kitchen and this is London. where people at home want to also make their way here. Like my Leguru said yesterday, people in their sixties want to get visa and come and do security in London. and Odudua man. and Odudua man still trying to get a visa, trying to put document together. Ebami for account, do this he doesn't know how he will survive when he gets here because getting a UK visa that is a eh, tourist visa does not permit you to work but he knows that let me just use that to run away first because this location is about to kill me before I play that guy's run I promised I wanted to play Professor Banji Professor Banji is the leader of the Yoruba World Congress and he is playing a role that we will walk behind him as foot soldier to deliver the message that he wants us to get to the whole world while they are doing the old you know shenanigan diplomacy that that that but àwa kan a máa níwèrè yes they would call you and say calm it down take it down but sometimes that location has messed up our brain So let's just, I'm just going to pick one at random. I've, I have listened to so many of it, but I'm just going to touch one at one at random. We're tired of living together with those that are ready to kill men. My friend that I said called me yesterday said to me, he lost they lost with like it was an investment that they were putting together in somewhere in the southwest vegetable ni wọ́n gbìn àwọn màálù dẹ̀ lọ síbẹ̀ when they were close to harvest and damage the whole place and he is also in the shipping industry and he said to me Yomi tó o bá mọ Fúlàní nínú bẹ̀yẹn bá bá wàhálà ní kọ́ńténà ò ní jáde that is how bad it is. Port Authority wá di ilẹ̀ tí àwọn málà àwọn wá jókòó sínú ilé àwọn Yorùbá dúró síta wọ́n ń ṣerú and they are throwing the shot ṣègè banza a máa lé yín léré and you are still saying one Nigeria shame on you Alright, I'm gonna play this one Nigeria not a nation but a country of many nations remember. This is two years ago. Is stand. Because sometimes when we play video like this, people say, ah, he's talking about the No, no, Is stand is we are going to leave. We will leave that location 9. Our level 2 food hygiene and safety for catering course will help you comply with UK food safety legislation. Yeah, the answer really is that uh, we as a country, we need to know the type of country we have. Every country has its own fundamental structure. The, uh, the country that we have, Nigeria, is not a nation. It's a country of many nations. There are more than 300 of such nations. The important thing for us is to find a structure that will be enshrined in our constitution for uh, that would make it possible for all our nations to live harmoniously together in the same country. Uh, that would confer stability on that country and that will, uh, will, will provide for a productive society uh, so that uh, we will not all be descending to poverty as we have been doing steadily for decades in spite of all the oil money. Uh, so we need uh, a very radical change in the constitution that we have now, in the structure of our country. That's what we mean when we say restructure. You cannot have many nations in one country and have a central government ruling all of them. What you will have is what we are having now. One, disunity, instability, conflict, poverty. Uh, increasing poverty all the time. Uh, people say, oh, we can uh, correct, uh, we can uh, deal with corruption. You cannot deal with corruption as, as we are now. It's not possible. The reason is that all the resources that are gathered in the center create a, a, a, a panacea for corruption. Did you hear that? Panacea for corruption. That's what has been happening with all the wealth that that country has been making, they cannot even look after the vulnerables. And you sit somewhere. How can it? How can I? okay, I'm just reading that from this. Okay, sorry, you already uh, answered that. That is the country that you still believe we should all be together in 21st century in 2020, 21st century rather. Seriously, the northern part of the location nine citizen like bribery that they sent to me. Yeah, yeah. Walata paid 500 pounds this year before he traveled. 500 pounds. We have the evidence. He paid 500 pounds after putting everything, just like we had the caller yesterday, after submitting every documentation, they still decide. You know, it's crazy for you to say that you're a Nigerian person and then you go there, you go with a expired passport. They're still telling you, no, no, no, we need to see the one before that. you taking a passport. That is how useless that country is. That's how useless the country is. Good morning, Rotimi Ajayi. Obaseki Bukola Yunis. You need to start sponsoring some videos so that some so that more people can see. We all have a role to play. Yes, to sponsor more video on Facebook is possible. We will need funding to do all that. You can do sponsor of that video as well. Every that's the question this morning on the table, guys. What role do you want to play? Do you want to sit on the sideline and just continue to watch it and say, ah, that man, I love the way they talk. Oh. Ah, Shatola, I love the way he's talking. Uh, Citizen Ewa, I love him. He talks about this. Mayegun, I lo- no. What role would you play in this struggle? It's a struggle that we are all in, and we are all being affected. There's nobody in the location nine of today, whether you are inside or outside, that is not affected you would know. And I hope you have helped us to share the broadcast. My sister, I believe you have. Bright British, good morning to you, my brother. ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà àjọṣe ajíjọba ṣe ni ajíjọba láti ṣe ni it's not a one man job you guys have different I sent a request to you yesterday. Okay, somebody just replying each other there. Thank you very much, Sister Buki. Morally bankrupt individuals. A brother all the way from Ibadan. Good morning, Bugbomo Odua. I wish you all happy Sunday. I stand with Odua Nation, Tokon Tokon what role would you play as an Odudua? The Biafra are doing their own thing, but I am focused with you, my Odudua. HRH, good morning. Samuel or not, the finance minister can't give the breakdown of 2 trillion naira spent for electricity. I saw that story as well. I think that was two days ago. Those nasty Fulanese are ready and ready to make sure that they destroy that country more before we go. But we must also accelerate quickly so that before they damage more problem. Do you know how much the Nigerian Port Authority is making every day? That's it there. Share at least invite five people. Even if they're not going to watch it, just send it to them. Oòduà Republic ló ṣe pàtàkì sí gbogbo ọmọ káàárọ̀ òjíire bẹ́ẹ̀ ni n tó ṣe pàtàkì sí wa gangan nìyẹn. Walata, I can spot you there. Thank you very much. We have few things we're gonna show you as well. <clears throat> but we have not played our normal AWE this morning. That remind us that and this is part of what I <clears throat> this group I you know that um, you know they sent to me yesterday. They say good good morning, good evening. I am Adebayo Ahmed and Oduduwa Republic Movement. This is a group of intellectual, diplomatic, and cultural conscious people who come together to fight for the freedom of Oduduwa Republic State through decency and diplomacy. Movement for the betterment of the bona fide Yoruba-speaking people in Nigeria. The organization is affiliated to Yoruba World Congress set up your own, link it with the Yoruba World Congress, and we become a cluster, and they cannot break everybody. Even if they break one person, they cannot break the remaining people. Okay, looks like this person wants to call in, even though we've not asked people to call in. Since you have called, I've not released the front line to call, but since you are in already, go ahead. Oh, no, no, no, no, that's fine. That's fine. Go ahead. God bless you too. Your name, where you calling us from? Me, I'm calling from Denmark. Denmark. Go ahead. Yeah. Work. And then Mr. AY too. So God bless you people. Thank you very much. Brother, I will give you some guideline which I have already said before. What Oduduwa will be talking about that we hear the talk is just for the uh, vice president they should seriously ask about their child. Because when you send a child to school, after closing, you expect him or her to be back home. The Oduduwa sent that guy to be the vice president. Now it is time. Now they don't want that way to be continued. They're supposed to ask about him. When they ask about their child, if it is the hand of a Fulani caliphate, May we provide it. If they cannot provide it, then they have to march to where he's to study or to where he's working to ask where is our son. That is the key they need to use because the some people there they have sold their brothers and sisters away from that Oduduwa regime. That is some of the Yoruba Caliphate. I'm sorry to say They are propaganda. I want do people, that is only the remedy. And that is what I see uh, AY was preaching. I said, yeah, this man is saying after. Where is Osunbajo? Is a question. The people, elderly people at home, they supposed to gather by now to ask. If the president, they are not hearing from the president. They are not hearing from their own. are, they forget to ask of that one. Nothing will be forced from there. Nothing, no, right. no gun you will shoot. Okay. All right. Thank you very much. Then we that got, we got, we, all right. We got the message. Thank you very much. Thank, yeah. Thank you. So if you build a house, mm. you put a door, okay. and when you put a door, there is another small thing that mm. beside it, which is the key. Okay. All right. Let's let us continue, my brother, so that um, you know you still got more time to call back. Don't worry, uh, because yeah. I've not really uh, you know, ended the presentation. Thank you very much. You too. Guys, don't call yet. Uh, let us run the presentation a little bit more. Um, just reading some comment. Otebiomi, live from Dubai. Oduagbewa. Mark, brother, how can you tackle the Fulani right now? What are the options on the table? As we are all aware that the Fulani leader said they will rule Nigeria forever. No, don't listen to them. Can't rule Nigeria forever. They just um, uh, I've I've seen that headline, and uh, we'll, we'll, probably show that later as well. Don't worry about them. Then Alonso, they think we are just gonna sit down and let them overrun us. Hmm. we must stop the behavior of the zoo. If not, we will end up the same or worse than them. Okay. What ex what exactly <laughs> concerns us with Osibajo is what I don't understand. Allah Allah more. a lot of people with different opinion speak louder please oh Latif Ishola ṣé o gbọ́ mi ni <laughs> ṣé ṣé o mu kóòkì nínú yàrá ẹni tó ní kí n speak louder màá fún ẹ ní kò lórí o is in a haste to call without the lines open oh no that's fine that's the beauty of this platform I want to interact with people I want to read your comment out I want to spot you as well, like I did with that guy that said that Ileaje called Ileaje yesterday, and Leguru was able to answer that person. Ọmọdé òmògùn pèlẹ́fọ̀. <laughs> Koiki, to me, I don't think looking for Sibajo is not our problem. The guy is not a baby. Wow. All right, let's play this away, which is to remind us that Yoruba do not be used to truncate this movement to actualize the dream of millions of Yoruba people at home and outside. Good morning, Mr. Koikyo. I missed out some hours of this broadcast. Happy Sunday. Engineer Lawal, ah, where are you? I need to add you to the group, Engineer Lawal. Send me your name. I know maybe you have done that before, but send me a WhatsApp. I will add you to the group where where we are live, not me, all the Odudua media, you will automatically be the first person to receive the notification because if Facebook is not giving you guys notification, at least that group will give you the notification. so let us go and play Yoruba Ronu Yoruba Ronu Yoruba Ronu don't be used to truncate this movement yes we might have our differences but let us unite I'm gonna put the group um, link on this broadcast again for the benefit of those of you so that um, if, if you it's mainly for the Yorubas I gotta say that now but again Uh, we hope maybe one or two people that are not Yoruba will also join. But with, mainly for Yoruba, you only get anything that's got to do with Odudua broadcast inside it. And I'm sure Biafrans have similar on their own different platform. Uh, Sir Osibajo still in Aso Rock. Well, we don't know what is sitting down in Aso Rock. It looks like our Biafran brothers are worried more than we. Now, where is Osibajo? We are not hearing from him. Osibajo is not a baby, but we will look for him very soon don't be used to truncate this actualization of Odudua. I'm not talking about the Biafra when they call. The Biafra will do their own thing according to what Inamdi Kano and their own groups want them to do. Arewa, we must look. There's some Hausa that wants to break out as well. We missed an interview with one on Friday because they didn't realize I was live. But uh, we hope to speak to that person maybe on Monday Tomorrow, <clears throat> we have someone, uh, a, a female from the Biafra, but she wants to talk about the Senate, the money that they are making. Don't miss that broadcast tomorrow morning. We want to focus on how much they are making in a month. That will be our discussion tomorrow morning. So make sure you don't miss that tomorrow. But um, when you call and as Odùduwà, tí bá ti gbọ́ pé ọmọ Odùduwà ni ẹ́, kí nìkan tí wọ́n ń ṣe ni mo fẹ́, má bi wá pé kí nìkan táwa fẹ́ ṣe, kí nìkan tí wọ́n náà ń ṣe la fẹ́ mọ̀ kí nìkan kí nǹkan tó bá máa ṣe not just pé eh, mo ti share broadcast no explain to us so that we can hear it and then if you don't do it inside you at least you will know. We enjoy this for some minutes. I'm reading comment as well, guys. While that go through. comment as well guys why that is playing then after that we start opening the phone line Marcos thank you very much exchange rate 470 to a dollar The Osibajo is not so rough. it's fine. Please, who is the Yoruba leader I'm sure we've mentioned that already, Professor Banji Akintoye. I know, asked, I know the person that asked that question. Sometimes people just want to ask, even though they've heard about it before. Yoruba people were very skeptical people. We've mentioned that already so many times. And that is the, is the, word, is the leader of the Yoruba World Congress and is our leader. And we will fight along with him. If some of people don't like it, that is fine. Yo, yo, yo, yo. Uche Biafra, good morning. Nothing do amo. Mobolaji Olaitan is fine. They just shut him down. Well, it's part of the problem. So his family will have to cry out before we cry out. No, no, Yorubaro, no lókè wọ́n tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n lé kúrú àwọn tí àrùfẹ́ lọ́sùn fi dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń bòrìṣà ilẹ̀ o ló bá ronú if you like continue to pray for one Nigeria. It's either it kills you one day or it kills somebody that you know. What role are you going to play to actualize this? Ile ile ile to me that cool but just support the caller is one of the key but we won't continue we won't continue online thank you okay. Ile ń gbà sixty years of mystery in location nine. Nothing is working. Not even a single water in the house. Ile. Oh yeah, there's a WhatsApp group that we broadcast all the event that we do, not just mine, all the media platforms. If you send me a message with your number, I will add you into that group. But there's all kind of different clusters of group as well. yeah, àwa o. The Fulanis have vowed that Yoruba are the slaves and they must use them to rule a fake entity called Nigeria. They can say anything they like, that's their problem. Listen to them. Yo, yo, yo. Yoruba. Okay, I know, I know this caller. So since we say we're gonna pick calls from now, so let's go straight to him. ẹ káàárọ̀ oòdùà gbè wá o àkúdájí o. àdúgbò fọlọ́run ibo lẹ ti ń pè o mo mọ orúkọ yín o but ibo lẹ ti ń pè o. láti Cambodia ni. láti Cambodia ó yẹ ẹ bá wa dá sí o. So actually, I will give you my name. Sometimes I used to make video as well. So okay. Then you can add me to the group. Okay, sir. So, ah, mo ti add yín, I'm sure pé mo ti add yín sórí ẹ̀ ok ok ok eh. nǹkan tẹ́bi kan máa ń sọ ni nǹkan tẹ́bi kan fẹ́ sọ ni pé we are winning the battle because I had a dream that we won that we we had uh, we have Odua Republic and it's going to be Dumare, agbára Ọlọ́run Ashe Dumare. so bó ṣe eh, bó ṣe máa rí nìyẹn. so eh, at least ẹ̀yin ti role òtẹ́ yìí play so ẹ̀yin náà ń ṣe fídíò ẹ̀yin náà ń sọ̀rọ̀ síta so that is what we want to hear what is the role that you are playing so that that way we are all working clusters so ẹ túbọ̀ bá wa dá sí ká tó jẹ́ kẹ́ máa lọ bá wa dá sí ègé o kí lẹ túbọ̀ bá wa fi sọ sí láàárọ̀ yìí o. so lágbára lágbára ọlọ́run hmm. àwa náà máa tún kó àwọn ẹgbẹ́ kan jọ ń bíbá ẹ̀ sọ tó yẹ pé hmm. a máa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni at least gbogbo àwọn tó wà ní gbogbo Cambodia tó jẹ́ ọmọ Yorùbá àwọn yẹn tẹ láti kọ́kọ́ because ẹhẹ well everywhere ní Asia yẹn the more people because look guys don't think everybody knows about what we are discussing here in London. No? Yeah. Some people are still this morning don't know that there's something called Odudua. Even everybody is shouting. Not that they don't know, yeah, sure, but they sure. just cannot really understand where you guys are coming from. So we must continue to educate people and let them understand. ẹ ṣe gan ni eh, Mr. Paul láti Cambodia eh, eh, dream yẹn náà dream tẹ rí yẹn Elédùmarè á bá wa sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wrong guys you don't know what it means I've just used passport of different country to give what it means to be in a nation that you know your passport alone will knock you anywhere yeah. and you will believe in it. Thank you very much, uh, you know, from Cambodia. Yeah. thank you very much. Yeah. That's our first caller. Um, I will put the phone line there for the those of you that are watching us. Um, when you're an Odudua person, you call First, greet us, your location. Tell us the role that you are playing. It can be anything, anything, but we just want to have an idea because that idea might help somebody else. You had a brother there, he's doing his own video as well. That means it doesn't have to be me alone, it will be a collective effort. Ismail, work has been going on before, sir. Go and watch previous video of you, less busy Buzzy, okay, I think he's replying to somebody. There's nothing like one Nigeria again. We must move on. Nigeria go better for past 60 years. <sniffs> better for where? Go better for Nigeria. Nigeria, ó ṣe jàre Matthew, lẹ́yìn pin number yẹn. Ẹni tó bá ṣà ti ń béèrè nọ́mbà yẹn, ẹ̀yẹn máa uh, Plus four four seven five nine four zero five zero nine seven nine. Thank you, my sister Oshatola. She's live on um, Facebook Monday and Thursday. She also have a YouTube page. Guys, It is not to say because you are watching Koiki Media then you are not interested in anything Odua. It has to be a collective work together. From Bedu Magazine to David Amitin. to you might not like some individuals the way they speak about it, but we are all coming up to join at the top like a pyramid. We start from the bottom, we enforce it. I'm sure you guys have seen those videos where people, you know, they make um, pyramid like you know each other they carry carry carry carry if the bottom is not strong those the last person at the top I call akọ wugu adawale ni but when we have a bottom that we what we are doing first is especially us outside let us reinforce ourselves if we can reinforce ourselves understand that look there will be all this ta ta ta ta ta we know it has been it will continue to be But one thing we have to remember, where is our professor? Where is the seeking? Okay. Well, I mean, it's, part of your president as well. You can ask as well from maybe <laughs> people within the Biafra. I'm sure maybe they might know as well. At least people, Igbo people vote for Buhari as well now. So why you just pushing it on the Southwest like we are the only one that voted? Maybe not every one of you, but I know some of people that voted for Buhari that are from the East. So don't put the blame on the Yoruba alone that like we are the only one that voted for them. Some of the Igbo people were not even allowed to vote in Lagos. I witnessed that myself firsthand. <sniffs> Mad country. I have been talking about Oduduwa Republic here in Dubai. Wow. With my Yoruba people and also on my old student group and sharing the information. Thank you very much. Adigbasa Sunday. We appreciate that. I like what you're doing, keeping it up. You have a good point in today's program. Yes, <laughs> I've shown you guys my kitchen. Those of you that have just joined, you won't see that. you have to wait after the broadcast and rewind back. And I want somebody to go and cut that piece and start showing people at home that there is nothing fantastic in the kitchen of anybody in London or America. The only thing that is there, they have food, but they are not hungry. They want to come back home, but there's no home. It's as, there, there's nothing. Look, guys, if we have a nation that is working, you will go and do the same job, either more or less, inside a nation that is working with your PhD, with all your qualification, go and apply for a job in Nigeria. Go and apply for a job and see whether you get it. Uh, let, I wanted to play that video of that guy. Let's just, okay, we got a call coming through. Um, good morning, caller. Your name, where you calling from? ẹ káàárọ̀ ẹ kú dájú o. fọlọ́run ṣọlọ́sọ̀rọ̀ láti Germany. ah ẹ káàárọ̀ bàbá fọlọ́nṣọ́ o ẹ kí ni ẹ̀yin ń ṣe láti actualize Oòduà nation Oòduà republic ìgbésẹ̀ wo lẹ́yìn tí ń gbé àti ìdẹ́ tó máa gbé sí ká tó jẹ́ ká wá sọ tẹ́yìn náà fẹ́ sọ fún wa. ìtorí ẹ̀ náà ni mo ṣe pé ìgbà tí mo rí pé ẹ ń béèrè pé kí làwọn èèyàn fẹ́ ṣe. Hmm, ó yá ẹja ẹ bá a ṣe ká wò hmm, à ń gbọ́. èmi fún ara mi náà ti ń wò tẹ́lẹ̀ because máa ń fọ́ lóyún gbogbo àtẹ máa ṣe máa ń fọ́ lóyún bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi kàn jẹ́ nǹkan tó yẹ pé ẹ̀mú ò lè jáde ó ti yẹ ni pé mm-hmm. bóyá tó bá mẹ́rin kan kó mm-hmm. ṣòkò ara lè ṣe ṣó. ẹ̀yẹ́ hàn ẹ má mix ẹ̀ up ṣe rí oníṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn ó níbi tí làákàyè yín dé báyìí tí mo mọ̀ pé ọmọ Oòduà Oòduà gbé làákàyè lè yín lọ́wọ́ gbogbo wa kọ́ la máa láti jáde ká máa sọ̀rọ̀ báyìí kí ni ìgbésẹ̀ tẹ máa gbé lẹ́yìn ah mo ti pè wọ́n ní abúlé o mo ti pè wọ́n nílé o ìyẹn la fẹ́ ìyẹn ni mò ń sọ kò ń ṣe pé everybody máa sọ fídíò náà ìyẹn là ń tọ́ láti sọ. Hmm. gbogbo ṣé o tẹ bá ṣe ni máa ń ṣe ẹ fáwọn ọmọ mi ní WhatsApp. Hmm. àwọn tẹ wá ń bá sọ̀rọ̀ tẹ ti ṣí ẹ̀ fún yẹn bí ẹ lè ṣí kí nìkan tó bá yín sọ ẹlòmíì máa knocking off but ara ìdí ẹ̀ náà tàfi mọ̀ náà nìyẹn so that a lè mọ ibi tí gbogbo abáṣẹ́ dé because gbogbo kìíní ló máa wúlò fún wa. kò hmm. tẹ̀ sẹ́ni tó mọ̀kì mi bàbá tó kọ́ ṣẹ́ẹ̀fù ìfúnlẹ̀ onímọ̀ tó wà ní Berlin ní Germany bíbá inú bàbá náà bí bàbá ló hmm. jẹ́ sí ní ọmọ sixty years bàbá tíjọba hmm. ń wá gan tó jẹ́ pé ó kàn ó kàn wọ́ pọ̀sù káàkiri ilé Yorùbá sí Yorùbá ló ń sùn hmm. mo ṣẹ́ẹ̀fù inú bàbá yẹn náà dẹ̀ dùn ún gbà tó bá lè tètè bọ́ sí inú ẹ̀ lẹ́yìn iṣẹ́ òyìn tẹ̀sí lánàá ní fún ajé yẹn ó pè mí padà kàn mo ṣí ẹ̀ fún owó wà owó jọ ẹ̀ wá wá pé nípa dàgbà tó bá lè bọ̀ sí hmm. inú òun máa dùn o hmm. akémi ah, náà wo èjò òun pé òun ní kọ́ńpì láì lọ nílé ọkọ̀ bọ́ sí kó fóun láti lọ jókòó sílé eh. bàbá yẹn UK bẹ́ẹ̀ ni bàbá yẹn wà kí bàbá hmm. yẹn tó sá wa sí Germany bẹ́ẹ̀ ó jà dúró Germany bíbá yẹn àdúró eh. ẹ̀ ti tọ́ wọn bá ah, wọn fẹ́ deport ó ti sign deportation ní camp kó tó sá lọ sí bẹ́ẹ̀ ni bàbá àgbàlagbà bàbá almost sixty years eh. olùpàrọ̀ fún yín ó sá káàkiri ẹ̀yin náà máa wo owó láìfù wọ́n hmm. ti kọ́ tèmi ṣe torí ẹ̀ pé nísìn pé mo ní YouTube channel mo ní YouTube channel tó yẹ pé mo ti ní one thousand subscriber ìyẹn kọ́ wà bẹ́ẹ̀ mi ráyè lò hmm. mo máa nídìí àwọn fídíò yín mo mọ bí mo ṣe lè ṣe àwọn ah. fídíò yín. bó ṣe máa rí náà òun náà ara ẹ̀ náà ni ìṣòdúwọ̀ náà ní laptop nílé tó bá fẹ́ download lọ sí orí google tó bá mọ ohun tó ṣe máa ń ṣe sọ pé how do i download from you from facebook á fún ẹ náà àwọn link tó máa fi download ẹ ìwọ download ẹ wálẹ̀ èmi ò ní láti ṣe yẹn fún ọ download ẹ̀ wálẹ̀ authority wà fún láti lo anybody can use this video and i'm sure every other person ìwọ download ẹ wálẹ̀ wà wá lọ upload at least oní oní wifi nílé wà wá upload ẹ sórí youtube ẹ ní tó bá ń wọ̀ ẹ̀kọ́ kọ sí at least àwọn èèyàn máa gbọ́ bó ṣe lè ṣe nìyẹn because ẹ tó bá tó bá ti ní laptop nílé o ní láti stress ara video fídíò yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni kò bá jẹ́ kan ló máa ṣe lọ́sẹ̀ ìwọ lọ sórí ibi tó ti máa tó bá ti download ẹ ìwọ máa gbé sórí YouTube ẹ kí ìwọ máa wá send ẹ lọ ọba máa sanwó fún ẹ lórí ẹ ọba máa follow ẹ lórí ẹ ìdèmí tó ṣe kókó níbẹ̀ ni pé message yẹn kọ́ on travel hmm. bó ṣe jẹ́ nìyẹn hmm. ó ṣe gan ni tó bá dẹ̀ yí ẹ dáadáa ìwọ pè wá lẹ́yìn àkọ́nẹ́tẹ̀ mọ́ àwọn tó máa fún ẹ ní àlàyé yẹn wà látà ó ń gbọ́ á ṣàlàyé bó ṣe máa oh it's very easy láti download facebook láti facebook into command. máa ní láti ṣe ni pé ó máa fún ẹ ní link tó máa ti lọ sórí google pé how do i download from facebook oríṣiríṣi link ló máa jáde wàá wá wò èyí tó tẹ́ lọ́rùn link yẹn ló máa wá pick látòrí facebook ti tèmi wàá lọ drop ẹ̀ sínú link yẹn wàá dẹ̀ click download tó bá dẹ̀ ti download wá sórí laptop ẹ̀ wàá dẹ̀ lọ sórí youtube wàá dẹ̀ tún ṣe kí ni wàá tún upload ẹ̀ á dẹ̀ wà níbẹ̀ wàá dẹ̀ wà bẹ̀ wàá dẹ̀ máa ṣe ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ṣe bó ṣe máa rí nìyẹn ẹ̀dẹ̀ ń sẹ́ndì orúkọ ẹ̀ sí mi sódà máa lè àdẹ̀ sínú gúrùpù ibi tí gbogbo mẹ́sẹ̀gì Oòduà tó ń wọlé sí tó jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ ní gbólóhùn ìtàn kọ ní pépà eh, bó ṣe jẹ́ nìyẹn eh, ó ṣe gan ni Elédùmarè fún wa ṣe eh, ó ṣe gan ni all right then àwa nìyẹn people are tired guys people are tired they wanna go back to their main route and their new nation not Nigeria even if you have thirty thousand pounds in your pocket you go to Nigeria too the only thing you be enjoying life maybe you have some girls around you you will drink beer you will be from but you will be scared of your life let him download uh, Chrome ṣé òun gbọ́ òwò sọ̀rọ̀ yẹn ehm, kí lórúkọ tó tẹ̀ pé lẹ́mùtẹ́wá kọ orúkọ yẹn sílẹ̀ hmm, try láti make sure pé mò ń kọ sílẹ̀ let him download chrome search for facebook download the video that's it ó wà very straight ìwọ tètè ní wifi níbi tó wà straight forward if uh, family of Osibanjo I don't want to be diverted from the conversation this morning I know you guys keep bringing us back to it Osibanjo has a daughter that is on Instagram that put picture and something on Instagram every now and then he can also use Instagram to warn Nigerian that his father is in problem. So, guys, you got to understand that this they have their their children are not being locked down. Their children have access to internet. They have access to their friends. So if their parent or Osibanjo is in a, is in a problem, I would look, guys. My mom called me last night for something that happened in the house, and I said to she sent a video. It was a video, and the moment I saw that video, I called her straight away and I said, "Is everything okay?" She said, "Yes." that means I'm concerned. But it's not a concern that would then mean that it needs the warrant for me to come online and tell somebody because that problem is being solved right here within you know the, the particular department that needs to sort it out. If the children of Osibanjo, the vice president, that is adult, does not know that his father is in a big problem, cannot warn us Nigeria. You want Koiki media to go and investigate and find out what is wrong with Osibanjo because he's an Yoruba man. Guys, you're not serious. And it is the Biafra that keep asking that question. And I know because I think Inamdi Kano mentioned it doesn't mean because the Kano mentioned it that you have to come and push it on our own head. Where's Osibanjo? What you concerned with Osibanjo? Simbanjo call. Osibanjo Even if he's an Yoruba person, is he still on our line? It's an APC man. He doesn't. He's not talking about Odudua that we are talking about. Let him come out this morning and say he declare Odudua. You will see that we will stand bagidi bagidi for him back. Talk about Osinbanjo. Osinbanjo ko, Osinbanjo ni. Karo jare Muri Adenekan. Omo Osinbanjo wà. I just show you my kitchen now. Osinbajo daughter have better than, did you not see Ade, Ade, Ajimobi daughter put all their fluent on their uh, all their wealth on Instagram? You come here, you be asking us to go and look for Sibanjo. Let uh, uh, Adegboye go and ask for Sibanjo. Why is it must it be we that will be asking? We want to do that. That's what we need to focus on. My name is Fọlọ́run I will download the Chrome. All right, fire Felix uh, she gone. Then save orúkọ ẹ nísìnyí bó ṣe. Mo kò send message sí mi anyway. Sibanjo kọ́ Sibanjo ni. Hello, okay. Somebody has sent me a message. Lekan Oladipupo, okay. Màá di nísìn. Òsínbàjò kọ́, Òsínbàjò ni. Banjo. Òsínbàjò. Òsínbàjò daughter is not asking where his father is. It is me that will be asking where is Banjo. Let the children come out and give us small hints. We just need small hints. Maybe that will be the one that will quickly break down Nigeria for us. Let them tell us, the children, that is in what they called SOS. Okay, I think the little one is up there. Um, I need somebody to take over the show by calling in. I need someone to call in now. Oshatola, let me hand over the show to you. Uh, let me call you straight away because she will be the one to anchor the show while I wait. Oshatola, I'm calling you because definitely I need to go and upstairs. Oshatola, I am calling you so that you can continue with the show. I know sometimes the connection doesn't go through. I hope your phone is on, Oshatola, oh, because I'm calling you. Okay, you are not picking up. I need to hand over the show to somebody for like five minutes while I go and sort one or two things out upstairs. No, Shatola is not picking. Um, so let me Shatola, it looks like your phone is not on. Wálé continue with the show kí n fi padà wá sísàlẹ̀ má sọ̀rọ̀ lọ. má sọ̀rọ̀ lọ Wálé òní láti ní wọ́n mi ní ìwọ́n má sọ̀rọ̀ lọ. Good morning, guys. One minute, guys. Just give me a moment. guys. This is Walata, Yomi's cousin. And um, Ah, ṣé wálé ti cut off ni ah, wálé ta ní kó one over show ti cut off kí ló tún ṣe wálé tó tún lọ cut off show what happened there guys alright Oshatola is calling me wálé ṣèbí mo hand over show fún ẹ ní kí ló tún ṣẹlẹ̀ Oshatola okay I'm calling you back I still have to do one or two things I got about another two minutes guys alright go ahead with the show my sister I hand over the show to you now go ahead go ahead with the show. well done. <laughs> because I sent you a video, YouTube video, so that if you want to have a break, you can play it. Then we'll be hearing. Oh no, no, there's no way I can play because I have to have the phone on. You just continue talking. Just give me two minutes. Ah, uh, okay. Uh, what I want to say this morning is that we all should please wake up from our slumber and we should not be discouraged because most people have called me and said, ah, ó some people will call me and then they will be asking me uh, why this, why that, you know. And then some people will come and join us on the live broadcast and be posting rubbish about how to uh, uh, not uh, forget our elders. We should forgive them. And it's about shame. ṣe nǹkan tó dùn ẹ́ tó dùn lọ́la. Can you imagine that? Ó You people should not be tired. there was one yesterday i i mo lọ wo page ẹ ìgbà tí mr um, Koiki wà ní iwájú ilé ajé yẹn lánàá mo lọ wo page is it was all over with Tinubu's madness. And Tinubu, we must not uh, without Tinubu, not uh, eh, the Republic cannot come to this and that. The realization. So I had to go and check his page. Mo ma fi ṣe chat lọ́la ìgbà tí mo lọ check page ẹ̀ Tinubu àti MC Olúọmọba gàdàgbàgàdàgbà ló wà níwájú page ẹ̀ so those people people like that and he's also member of the uh, this uh, what's it called uh, member of àwọn agbèrò yìí you know so you can't expect less from people like that you can't expect less from people like that when you see people antagonizing nǹkan and she tí wọ́n sọ̀rọ̀ against ẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ wípé Tinubu ni wọ́n ọmọ ọmọọṣẹ́ Tinubu ẹrú Tinubu ni wọ́n ó yẹ kẹ́ ti mọ̀ please nobody should be discouraged by people because they are minor they are minority eh? minority ni wọ́n jẹ́ láàrin wa ẹ jọ̀ọ́ wọn ò jẹ́ nǹkan kan don't be discouraged mo ní kí n sọ fún everybody láàárọ̀ yìí don't be discouraged at all. Anybody saying something against what we are we, are, we stand for, you should know is a is a he or she is a minor. So kẹ wá máa sọ pé à ń sọ̀rọ̀ lásán lórí íńtánẹ́ẹ̀tì ni no we are creating awareness even òyìnbó tó ṣe íńtánẹ́ẹ̀tì gan wọ́n ti máa regret lọ́jọ́ tèmi ṣe ń gbọ́ mi òyìnbó tó ṣe òyìnbó tó ṣe internet lọ́jọ́ tòní gan wọ́n ti máa regret because àṣírí wọn ti tú people are now waking up from their slumber people are now going back and me personally if i call people back home màá ní ẹgbẹ́ fóònù sí speaker mo máa rojọ́ gbogbo ẹjọ́ tí mo ti rò lórí internet ni màá rò pátápátá because of lack of internet tí anybody bá pè mí láti nàìjíríà báyìí màá ní ẹjẹ ń pè yí padà i will talk and talk and talk to create awareness òyìnbó gan ti wọn ọmọ bó ṣe máa pa internet yẹn bó ṣe máa pa social media wọn ò lè pa mọ́ something that they have done they can it cannot be undone you understand bẹ́ẹ̀ ni o some of them are busy bodies uh, noisy neighbors eh, wọ́n ń gba owó lé ní lọ́wọ́ àwọn. Tinubu and his likes ṣé bẹ́ẹ̀ ni àrọ́mọdọ́mọ wọn ṣe máa gbà ni and most of them let me tell you one thing eh? you see these people tí wọ́n máa wá try láti frustrate agitation or movement wa they they they are the kind of people to yẹ pé they themselves they need help I am talking from tí n bá ń sọ nǹkan mi ó yẹ kẹ́ máa mọ̀ pé mo ń sọ̀rọ̀ from experience because ó yẹ kéèyàn máa ó yẹ kó máa pè mí ní a, a woman with a lot of experiences <laughs> because I would not say what I, I don't have the experience of. You understand? Ṣẹ̀rí àwọn tí wọ́n máa ń pera wọn ní àwọn ọmọ union tí wọ́n máa ń gbowó ríta tí wọ́n máa ń gbowó kínní yẹn gan. Some of them beg me money. I know them. Wọ́n ń bẹ̀ mí lówó pé kí n jọ kí n send owó sí wọn even when they are when they are when they are in the garage collecting money you understand owó tí wọ́n ń gbà yẹn lítù ló ń jábọ́ sí àwọn náà lápò at the end of the day kò lè tó wọn gbọ́ kò jẹun ló ń wà ní àṣà jẹun. Hmm. so wọ́n ti ń wò pé ẹ mọ̀ their brain is limited to what they collect hmm. their brain is limited to what they collect hmm. because wọ́n rò pé ibẹ̀ láyé pín sí wọn mọ̀ pé ayé sì máa dùn fáwọn hmm. jù bẹ́ẹ̀ lọ in hmm. Oduduwa republic. Hmm. bẹ́ẹ̀ni. some people are not i got so mad with one guy. Hmm. i got so mad ìtì ọkọ mi gan try láti pace mi mo wá sọ fún ọkọ mi mo ní nínú movement Oduduwa republic yìí forgiveness is a sin o. oh yes ṣùgbọ́n àti wàá fi jí láàárọ̀ yìí yá ni mí. so i just had to mo kàn gbọ́kàn kúrò ń bẹ́ẹ̀ ni mo ti forgive ẹ̀. Mm. You understand? Because um, at the end of the day, ọmọ Oòduà lòun náà. Yeah. We have to just bring people together because some people are ignorant of what they do. Bí ọ̀rọ̀. Uh, yeah. And eh, some and some people are scared as well. Some people are scared. They are thinking eh, this will this will go out of proportion. There will be a war. There will be this. No, if if we all speak with one voice, especially those of us outside, we are united. Look, we can peacefully disintegrate Nigeria we have a strong voice, including those at home. Go ahead, my sister. Uh, hmm. So what what I was trying to say is that just like uh, what's it called, um, Charlie Boy said. Charlie Boy said some people are arrogantly ignorant. They know this thing, they don't know nothing about it. but point of view, tiwọn yẹn, wọn máa máa jẹ kó máa supersede. They are hmm. arrogantly ignorant. They don't know anything. Nothing is mm. in hmm. their brain ẹlòmíì gan kàwé kò ka ọgbọ́n orí. Hmm. yes now àwọn tó kàwé yẹn those people that are that are learner that they think they went to school in our midst Thank you, they Jay are our Johnson. problems. Hmm. ìwé ló ń kà àwọn àwọn òkà ìwé. Hmm. because Fẹlá Aníkúlápó ti eh, ti sọ he said when you look at the book you go your way but if you know say you no fit look book go your way make you read am use your brain use your sense hmm. use your thinking faculty ẹni tó mo lè kọ̀wé ní ìsìn i can write i can decide, decide to write a book mo lè fi fàbú tó pọ̀ sí i ìwọ tó o bá lo brain yẹn you get carried away with the book you are reading and thinking everything in it is is normal hmm. everything hmm. in it is true hmm. you have to we have to wake up some people are scared scared of dying mo ti sọ sórí page mi mo ti sọ sórí àwọn fídíò mi gbogbo hmm. nǹkan tí mo máa ń gbọ́ lẹ́nu àwọn girama mi mo máa ń gbọ́ lẹ́nu gbogbo wọn nípa ọlọ́run má jẹ́ kó tí ìyà fún wa báyìí ọlọ́run má jẹ́ ká tí ikú báyìí a ti bẹ̀rù ikú jù hmm. ikú yìí dẹ̀kẹ̀rẹ̀ everybody will die one day everybody will die why not die a warrior why not die hmm. for something right.

àwọn àgbààgbà yẹn wọ́n ti ẹ̀kọ́ oríṣiríṣi. Hmm. tí bá ń sọ̀rọ̀ àgbàlagbà ẹlòmíì máa máa máa hàn ọmọ mi kò mọ̀ pé mo mọ tí mò ń sọ ni. Hmm. mo mọ tí mò ń sọ ni àgbàlagbà mí ìdẹ̀kẹ̀rẹ̀ kò ṣeé fara lé kò ṣeé dára dé kò ṣeé fẹ̀yìntì. Hmm. ká fi àwọn tó sọ pé àwọn jẹ́ àwọn olórí ẹrú yẹn àwọn Tinubu àti Ọbásanjọ́ olórí ẹrú ni gbogbo wọn ká ni àwọn oríṣiríṣi oríṣiríṣi àwọn yẹn gangan ni ọ̀jẹ̀rú jẹ ní bíbà jẹ jẹ ní tàwọn jẹ ní ti bíbà yìí àwọn yẹn gangan ní àwọn yẹn gangan ní obstacle wa we all have them it's not about people think it's just about the the one that uh, I don't even like mentioning their names anyway so. You know, the people always think that those are the only leaders that are the problem. Look, there are some of them that are silent leaders, but they are the troublemaker that doesn't even want the actualization of Odudua. They've been the one truncating it. They are the one that is Kuna Molabe. You know when they said Yoruba is ah, Kuna Molabe, Kuna Molabe. So even if. And you, know, you know what they do, láti fi Kuna Molabe. Hmm. You know, you know, just like people used to say, Tinubu will not come outside and give people money. oyan bí MC Olúọmọ ló máa rán hmm. gbogbo ẹ̀ka gbogbo àwọn ìyá alájẹ ìyá lọ́jà yẹn àwọn yẹn dẹ̀kẹ̀rẹ̀ ìyá ló hmm. máa jẹ wọ́n hmm. wọ́n máa gbọ́ ìyá alájà yẹn ìyá ló máa jẹ wọn kú because ṣẹtẹ bá wo gbogbo àwọn shops wọn tí wọn ń wò yẹn they will not come outside epo ni mí o epo ni wọn o àwọn ọ̀dọ́ lọ́kọ èmi lọ́kọ èmi nìyàwó èmi ni kinní kan èmi ni kinní kan and àwa la dìbò fún wọn it's what you people have been saying for years ago ẹ̀yin lè fẹ́ dìbò fún wọn ṣé wọ́n ní kékeré máa dìbò fún wọn. Eh, ti dìbò fún wọn tán ọmọ máa wá ọmọ máa wá ọmọ máa wá saviour àmọ́ nígbà election yẹn jẹ́ fún ilé experience kan election tí ó kọjá yẹn a wá lọ sí ehm, polling unit kan when we got to that polling unit àwọn màmá yẹn bá fẹ́ máa rojọ́ wọ́n ti wá gé gbogbo ọ̀nà àwọn níbí báyìí o wọ́n ti ṣe kinní kan àwọn tẹ́ mo á sọ mo á sọ sọ́kàn mi pé ẹ̀yin tẹ́ nígbà tá a dé bíbà gbogbo yín ti gbowó ẹ ti gbowó bọ̀dú torí pọ́n ti wá rí i pé mídíà UK ni bí a bá wọn gbé mẹ́sẹ̀gì yẹn a lọ máa bá wọn pariwo ẹ̀ níta n wọn lóhùn. thank you for remembering me this somebody said something to me yesterday i will try to express myself in english and also in yoruba somebody tell me something yesterday said eh, ah gbogbo Odùduwà republic yìí bó ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ló ṣe rí mọ́ ní nàìjà mo ní báwo ló ṣe rí wọ́n hmm. ní à ah, ṣe mọ̀ pé àwọn àwọn àwọn ti nàìjà yìí ti pọ̀ jù anything that does not involve money they will not listen to you so you people have to share money. Hmm. So I need to go and share money for you to be liberated. Can you imagine that? Hmm. Do you understand Abiodun what Adekola, I mean? thank you very much. Now is the that time is to gain the real independence. No doubt that about it. I need to go back to this movie, this movie that I have watched, Legend of the Seeker. I need one wọ́n máa ṣe é pé àwọn olórí yẹn wọ́n máa ṣe é débi pé tó bá to bá léèyàn tó fẹ́ liberate ẹsẹ̀ wàá máa sọ fún ẹni yẹn wàá tún lọ padà lọ sọ fún ẹni tó fìyà jẹ́ pé ẹni yìí fẹ́ liberate ẹ̀. Hmm. So that is Good morning, Mr. Francis from Dublin. Hmm. That is what they have done to them in Nigeria. Mr. Koiki, Nigeria, Oti Dabi, oh. is a virus in their brain, in their skull. I COVID-19 ti wà ní Nigeria before now. Bẹ́ẹ̀ni náà, hmm. in their system, COVID-19 to one in Nigeria before now. Hmm. Ìyẹn wọ́n sì ju ewé tí wọ́n ti ń covid nineteen tẹ́ pé ó ti ó ti ó ti messed up brain wọn kò sí hospital kò sí security ebi ń pa wọ́n. and Nigerians ṣe mọ nǹkan tó máa ń ṣe most of most of Nigerians and and our. Eh, Aremu Savage good morning. we have short memory Mercy John God bless you. Hmm. at this age and time pé Obasanjo is not like Tinubu are you crazy. Hmm are you crazy if Obasanjo is there you know Obasanjo will do worse to you kò rán ẹ these people are in secret court wọ́n ti gbére nǹkan tó ju ẹ̀mí wọn lọ lọ́wọ́ wọn so hmm. therefore um, ẹni àmọ̀rí ìta ni wọ́n báyìí do you need somebody to come and tell you Obasanjo have made a lot of sacrifices ó ti mú aṣọ ara tiẹ̀ ó ti fà ya ó máa mú tiẹ̀ ó máa sún náà nìyà ó máa kọ́ náà sí nìyà hmm. do you need somebody to come and educate you on that again. Okay? ẹni tó yẹ pé do you remember this guy this guy George Wilade that died hmm. do you know that eh, kí ló ti ń porúkọ ẹni tí wọ́n ní ó pa yìí Ayọ̀mí kí ló ń porúkọ bọ̀bọ̀ yìí Ayọ̀ mi ò rántí mọ́ if I remember I will tell you ọkọ mi náà láwọn rántí mọ́ hmm. see George Wilade wọ́n wá béèrè lọ́wọ́ àwọn tó pa ní àwọn tó ń gbé sàdánkátà fún lẹ́kọ̀ọ́ yẹn náà ni o ó ń béèrè lọ́wọ́ bọ̀bọ́ yẹn pé kí ló dé tó o fi pa ńṣe ló ń sọ pé ọmọ òun kú hmm. nǹkan tó fà tó ń fi pa nìyẹn à ṣé ṣé wìládé ló wá pa ọmọ ẹ̀ ni how old was your son tó kú ó ní ọmọ ọdún kan ni nítorí ọmọ ọdún kan ó dẹ̀ pa odindi àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó ti dàgbà ó ti fi ọmọ tiẹ̀ dájọ́ ni. Mr. Francis good morning sir. ó ti kọ́ ọmọ tiẹ̀ dájọ́ so kò kò kò wọ́rì. Let Ẹ ṣé gan ni. Thank you very thank you very much uh, for that, my sister. Hmm. tó ti so mọ́ okun ẹ̀mí wọn wọ́n make sacrifices so your own life is nothing to them it's peanuts. Hmm. Wake up from your slumber, people. Thank you very much. Thank you very much. Uh, I don't know what happened there. I gave the <laughs> the battle to Walata. Maybe he thought hey, eh, somebody will hear him. He did. to just continue to speak up. He I need to train him up a little bit. Um, but thank you very much, guys. Uh, we just had to do what we had to do. You know I mean, please, someone just cut me off. Okay, oh, okay, someone cut off. That's fine anyway. At least people know that um, sometimes we just have to be interrupted one way or the other, but we're fine again. All right, I think uh, let, let me play a bit of what, um, you know, Sister Shatola, one of our videos, uh, which she sent to us. It's a 15 minute, but we can take a little bit of it and then we can continue the broadcast. Thank you very much, everyone that have joined us. Uh, that was the last caller, a powerful Odua warrior. Let's fast forward a little bit. a ti máa padà sí òwe yẹn ẹ̀yin àgbà tó tó ṣe bí òwe o ìdí rèé tí wọ́n máa fi ń sọ wípé bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà ìyẹn òwe ayé àtijọ́ ìdí tí wọ́n máa fi ń pa òwe náà ni wípé àwọn àgbààgbà ni wọ́n ní experiences wọ́n ní ọ̀nà tó yè kooro láti tọ́ ọmọdé gbà wọ́n ní ìtàn wọ́n lè fi ìtàn balẹ̀ ìtàn tó ti ṣẹlẹ̀ láyé àtijọ́ ní èyí tí ó lè wúlò fún ọmọdé láti lò nínú ìgbésí ayé tirẹ̀ láti kọ́gbọ́n nínú ẹ̀ ṣùgbọ́n àwọn àgbà wo la ní nílẹ̀ Yorùbá lóde òní ká má gbàgbé àwọn àgbàlagbà wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ wọ́n máa ń pàṣàmọ̀ kan wọ́n á ní orí tí àwọn fi ṣèwé gbìgbìgbì ló dúró irú orí wo ni àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá fi ṣèwé kí a má gbàgbé o kí wọ́n tó dàgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọmọdé ni wọ́n irú ọmọdé wo ni wọ́n jẹ́ nígbà tí wọ́n wà ní kékeré kí a má gbàgbé pé àwọn ọ̀dọ́ oríṣiríṣi ló gba ilẹ̀ Yorùbá kan ọmọdé mi ní ọ̀kánjúwà ọmọdé mi ní tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọmọdé mi ní ìwà àfojúdi ọmọdé mi ní gàrú èyí tí wọ́n máa ń pè ní bimpompos ọmọdé mi ní tèmi nìkan ni mo mọ̀ èyí tí olóyìnbó máa ń pè ní self-centered self-centeredness ọmọdé mi burú ó ní ìwà jàgídíjàgan ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kun ní kékeré ọmọdé mi ó máa ń jowú ọmọdé mi dẹ̀kẹ̀rẹ́ àríkópa ni èèyàn ni ní kékeré gẹ́gẹ́ bí a ṣe ní àwọn àgbàlagbà tí wọ́n da tí wọ́n ṣe é lọ bá tí wọ́n ṣe é fọkàn tán tí wọ́n ṣe fẹ̀yìntì nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni a ní àwọn àgbàlagbà tí wọ́n tó sá fún. màmá mẹ́nubà ní ìsọ̀rí sí ìsọ̀rí a lè má lè parí ẹ̀ léni torí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wa ó pọ̀ díẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí wọn kí la máa máa gbé yẹ̀wò lónìí bí kò ṣe ayé àwọn àgbàlagbà wa ayé ìgbà tí wọ́n wà ní kékeré ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nu gba ibẹ̀ yẹn ráńpẹ́ ká má gbàgbé pé sẹ́ẹ̀tì àwọn arúgbó yìí náà ló tà wá o. àwọn ni wọ́n ta gbogbo àwọn òòṣà wa tó dá. àwọn ló jẹ́ ká débi ta dé yìí. àwọn ni wọ́n ta ajé ilẹ̀ wa. àwọn ni wọ́n ta ọjọ́ ọ̀la wa. àwọn ni wọ́n ta fáwọn òyìnbó tó. bẹ́ẹ̀ni gbogbo àwọn sọfà báyìí. mi ò sọ pé gbogbo wọn ni o ni wọ́n jọ ṣe nǹkan yìí o ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe wọ́n sì wà láàárín wa tí wọ́n dẹ̀ ti darúgbó ṣé àwọn àgbà yìí tọ́ ní àwọn àgbà tó yẹ ká lọ bá ṣá hmm. ṣé àwọn àgbà yìí ni wọ́n pòwe pé hmm. àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ṣá. Hmm. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìbọ̀wọ̀fágbà ìbọ̀wọ̀fágbà òun la mú lókùnkúndùn nílẹ̀ yorùbá òyìnbó náà ń bọ̀wọ̀fágbà tiwọn ṣùgbọ́n ibi tí òyìnbó ń gbà bọ̀wọ̀fágbà tiwọn ó yàtọ̀ sí tilẹ̀ yorùbá we are not respecting our elders we fear them àwa kò bọ̀wọ̀ fún àgbàlagbà wa abẹ̀rù wọn ni ìbẹ̀rù àgbàlagbà ó ti pọ̀ nílẹ̀ Yorùbá ó ti sojú àwa ọmọdé dé kò jẹ́ kí a lè ní ìrònú láti yànnàná I'm gonna, I'm gonna pause that and come back to my face. Um, I'm sure those from the Odudua, the video is already on our uh, conversation this morning. The point that my sister that just spoke to us that you've just listened to what they was trying to put across mean that if you look at where I was yesterday during the protest, guys, you're gonna tell your children here that wants to go and protest that she should not go or he should not go. Even as we Nigerians, Leah, or whether you are Biafra or Oduduwa, still living in Europe, in UK, you want to stop them. When they say they want to go and protest, even though you might not want them to, but the moment they are at about sixteen, Emma Janinu Leni, he'll tell you that you can't stop me. Because why? It is not going to be because of your belief. It's not because you are older than them. It is because they believe that that is the right thing for them to go and do. And you all saw the video. I don't have to play it back to you. You all saw the video yesterday. The, major the majority of them, majority of them are youth. So what is the difference with this kind of youth and the one in Nigeria? Is because the one in Nigeria, the pastor have told them that don't go and protest because the police will shoot at you. The mosque have told them, don't even think about it. Their parent, their elder in the house and the neighbor have told them never to go and do that. See how they locked down the whole of central London yesterday. A majority of them are youth. Because I saw it. It's not like they told me I was there. Majority of them are probably, they're not even 17 or 18. But they have the belief that freedom is something that they will make sure that they run through and make sure that they get. Let me get my speaker. I want to run this one of my AWE. That speaker was very helpful yesterday. And I think it lasted us throughout the whole day. That speaker was very, very useful yesterday for us. Very, very powerful. Mode has been on. This is the same set of elders that people wó fi agbo agbo agbo? Fun ẹkùn they sold us all the elders because àwọn olóyè kan ti jàjà táwa ṣèfì máa jà nísìn. àwọn olóyè kan máa jàjà táwa ṣèfì jà nísìn. Don't distract me. Buhari Muhammad Láyí Láyí Muhammad information minister ní Nàìjíríà tiwa bàbá mọ́bá yín lálejò. Adékúnlé Àràká mo wòye níbi tọrọ ayé yìí ń lọ. olóòótọ́ ìlẹ́ni ṣùgbọ́n kàkà kọ́mọ olóore dìn sí kòtò adékúnlé àràkà mọ̀nàmọ́ná àtàn náà mọ́lẹ̀ fún láyé mohammed mẹ́sẹ̀gì mi rèé fún ọ. tàtí wèrè ń tẹ̀kúté ilé àtúnparadà ń di kí ajá láyé mohammed ilé lọ́ba wà kọ́ ọjẹ́ mi ní òòtè mi oko lọ́ba wà àjò lọ́ba wà kọ́ ọjẹ́ mi ní òòtè mi adékúnlé àràkà. àníkí láti sáyé yìí ẹ̀yin ìyá mi àgbà afúyẹ́ gẹ́gẹ́ níyẹ̀ olókìkí òru ọ̀gàlàǹtà ẹjọ́ láyé Muhammed mo mú wá ẹ bá ń dátẹ̀rí àfún ó ti kọjá àyè ara ẹ̀ ní lórí ọ̀rọ̀ ọmọkùnrin we come back let's just enjoy this airway and this is um, that's Mayegun live there so I'm just gonna keep that screen on there and then uh, oh no that's not what we want sorry guys so i'm going to leave that all uh, video like this until that AO is finished and I'll come back to my own screen but you're watching my Egun and this is uh, Scotland this is what Scotland looks on Sunday morning not your Oshodi or somewhere in any part of Southwest that is not working láyé mohammed ọgbẹ́wì ara ẹ̀kọ́ tí ọ̀ àtọ́ọ̀tọ̀ ọ̀rọ̀ a máa jóni lábí iná ni ẹ̀rí Call incoming. Oh, we got a caller coming through. Let's pick that call. Uh, good morning, caller. Hello. You got to you, you got to you got to mute. Hello? You have to mute the other device. So can you hear me? I can hear you, but you need to mute the device that you're listening with because it's coming back into the broadcast. Uh, good morning, caller. Hello, can you hear me? I can hear you. You need to mute your device. Okay. All right. And, my name is Jeremy White. Okay. Go ahead. Where are you calling from? I am not. I am not um, um Yoruba, eh? But I was. I was born and bred in Yoruba. Okay. So, uh, the reason why I made this call is because um, gbẹdú gbẹdú magazine gbẹdú ló sẹ́ni link sí mi. okay. ṣé mo lè sọ yorùbá ṣá i would like to. no no no let's sọ yorùbá why not. gbẹdú ló sẹ́ni link sí mi and when i ìgbà tí mo rí link yẹn tí mo rí mo i it just it just echoed my my mind nǹkan tí mo ti ń feel láti joy. yìí. Hmm. wípé i think it's high time and whatever um, I, James Bale ṣe I want to be part of this. Hmm. you know what, what I'm saying. àgbọ̀yé. mo fẹ́ mo fẹ́ jẹ́ mo fẹ́ I want to any area tí play, be of of of of to to catapult this thing forward. Okay. I will do it. I am mo wa based Scotland. Scotland mo Okay. Agboye. No, no, yeah, at the moment Scotland mo Mm mo dey stay mo ti sọ kinní over and over pẹ̀lú àwọn èèyàn àwọn ọ̀rẹ́ mi yìí wọn àtàwọn àgùn bó máa ń wà surprise pé àwọn gan tó jẹ́ yorùbá tí mo mọ̀ hmm. àwọn ló dẹ̀ fún máa ń takò kinní bẹ́ẹ̀ pé àwọn gan ò rí the importance of this thing. wọ́n interesting. Hmm. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín kétékété ẹ máa sọ̀rọ̀ lọ à ń gbọ́ yín. ó máa ń yà mí lẹ́nu torí pé ìbàdàn mo ti jẹ́ mo ti yorùbá ilẹ̀ ìbàdàn wọ́n bí mi sí mo dẹ̀ ti jọ ńlá ibẹ̀ dáadáa hmm. ibẹ̀ tí mo ti lọ school mo ti lọ lọ sí ilé ìwé láti kékeré ah. i seen a better um, eh, Nigeria a better eh, Yorùbá land and to now go back there to now see bí ibẹ̀ ṣe rí tí kò sí ìlọsíwájú kankan tí kò sí eh, ó máa ń bí mi nú àwọn èèyàn mi sì wà ń bẹ̀. àgbọ́yé. Hmm. so àwọn èèyàn mi sì wà ń bẹ̀ and ó máa ń wà very very painful and i say we can do better than this and èmi ò rí any way forward okay. without this break. Hmm mi ò mi ò rí any way forward to be honest mi and kó tí mo máa ń sọ fún àwọn àwọn ẹ̀ mo sọ fún àwọn ọ̀rẹ́ mo ń sọ fún àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ tó jẹ́ Yorùbá gan pọ̀ ó máa ń dà mí lẹ́nu pé àwọn gan tí wọ́n lè gún ọ̀tẹ̀ kò dàgbọ́n fẹ́ wọ́n rí. ó ga o mo wá sọ pé tó bá pè ìfọ́jú tó bá wà ní ìwẹ̀ kọ́ ló bá mi sí ìfọ́jú yẹn kó lè rí pé this is the way the way to go. bondage ni bondage ni mo ní bondage ni wọ́n ti fi gbogbo wa sóko ẹrú ni wọ́n dẹ̀ ń lo voodoo pẹ̀lú ẹ̀ ah. wọ́n ń lo gbogbo ẹ̀ bondage ṣe àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ yẹn ojú wọn tí ìlà nígbà tẹ̀yìn tẹ̀ sọ pé ẹ mọ yorùbá ní ìfọ̀dífàpọ̀ obìnrin síbẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe ibẹ̀ gangan ẹ̀yìn rí nǹkan tó wà ń bẹ̀ àwọn tó jẹ́ ọmọlẹ̀ gangan àwọn sọ pé kò sí nǹkan tó ṣe mò ń wo máyégún lọ́wọ́ nísìn ó ń ṣó high road orí mọ́tòwé kan ló wà nísìnyí tó ń ṣò wá bá a ṣe ń ṣò fídíò mọ̀mọ́ bóyá iná wò lọ́dọ̀ yín lọ́hùn now ẹwo tó fi wọ̀n wá nísìn kẹwàá compare sí Lagos Ìbàdàn expressway látọ̀dún wo ló ti ń ṣe Lagos Ìbàdàn expressway látọ̀dún wo death trap ni gbogbo everywhere ẹ máa ẹ máa kí n sọ ẹ máa ẹ̀yin lẹpẹ ẹ máa ẹ máa bẹtò lọ ẹ bá máa dá sí lọ. ẹ jẹ́ mo understand so I want to if any way rí àti fi lè lè call me I'm very skilled with a lot of. bẹ́ẹ̀ni ètò ẹ̀ máa bá a dá sí náà tẹ́ bá ti pè báyìí gbogbo ntẹ́yìn náà bá fi pè bí research tó lè ta lè máa fi bá àwọn èèyàn because à ń ṣí àwọn èèyàn lóòyè ẹni tá à ń ṣe nísìn because nígbà eh. tẹ́yìn náà ń takò àwọn tẹ́ ń bá sọ tọ́ gbọ́ àwa náà ṣì ń takò àwọn tó wà ń lé tọ́ ì so iṣẹ́ yẹn mí pé gbogbo wa la máa láti fọwọ́ parapọ̀ eh, that is even the yeah, topic today what is the role that individual not me you are playing so tẹ́yìn náà tábà ti ń ṣe show báyìí nísìn bẹ́ẹ̀ ṣe pè nísìn máa save orúkọ yín àìjẹ́ kẹ́ pè wọlé ẹ sọ Yorùbá ẹ jẹ́ ẹ nà lóye ibi tó bá máa dùn àwọn èèyàn ẹ sọ kó bá jẹ́ pé ọ̀rọ̀ health care lẹ fẹ́ mú ni tẹ bá ti pè bó bá tẹ̀ ń ṣọ̀rọ̀ health care lẹ sọ ẹ bá ó da ẹ wo health care tàbá gbogbo kí nǹkan because àwọn èèyàn ti ń gbọ́n nílé ẹ má jẹ́ ń parọ́ fún yín but a ti ní láti jẹ́ kí ó wọlé dáadáa sí i àwọn èèyàn ti ń pè inú wọn ń dùn pé a ti ń gbóhùn sókè. exactly ìyá yìí tó gẹ́. inú mi dùn inú mi dùn gidi gan ìgbà tí mo rí kinní yẹn. ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí fídíò yìí ta ṣe lánàá. ṣẹ́rí fídíò ṣẹ́rí fídíò yìí ta ṣe lánàá. yìí ta ṣe lánàá ilé ajé la lọ lánàá tẹ́ ẹ̀ báyìí ti rí ẹ lọ wo ti ilé ajé ta ṣe lánàá ẹ káwọ́ sókè ah, màá send yes màá send yes no no ẹ ní láti lò màá send yes yín ilé ajé over ẹ ṣe gan ni so màá máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn ètò. Okay, hmm. no problem thank you very much no no problem ẹ ṣe ẹ ṣe gan ni. I will, take it for I'm, I'm echo it everywhere. I'm, I this is my area. Thank you very no much. Problem I appreciate. Yeah. Bye bye. All oh. Uh, let me release the audio. Uh, let's get what Mayego is saying there. Okay, ṣé Máyégún ló ń play kíní lẹ́ẹ̀kan tí mo mọ̀ Okay, òun náà ló ń play I'm unmuted tí bá I don't want to use his music because they will Facebook doesn't like that so what I'll do is while I'm still playing our own ewe guys can you see this is Scotland can you see that nasty location nine put people on suffering everybody and you'll be praying to Jesus praying to Anobi That is not going to solve the problem. The only thing now is we disintegrate. Can you see? Let me expand it bigger. And then after the AWE, I will come back to my own face. If a call come in, will pick it up. Plus four four six five, plus four four four seven five five nine nine zero zero 447594050979. Can you see that? And you say you will live longer in that location. ọ̀rọ̀ rádaràda ṣé ẹ pé ẹ pa wá lẹ́nu mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà níbi tẹ́ ẹ bọ́rọ̀ nàìjíríà dé irọ́ lẹ pa kàkà kéku má jẹ́ ni á fi ṣàwàdànù. all your politicians for sixty years they can't give you something like this can you see it sixty years you don't need to pray to anybody that is the role of a government can you see it can you see it lórí ọ̀rọ̀ láyé Mohammed tó fọlọ́pàá mú ẹni tó fèwì tó fi gbà nímọ̀ràn tó tì mọ́lé. That is Mayegun driving somewhere in Scotland. After this airway, I will come back to my own face. ibi Mohammed onírọ́ ọmọ wọn ní Kwara ọ̀rọ̀ nílé nínú ìwádìí mi lórí ọ̀rọ̀ Láyí Mohammed ẹ̀ máa bá mi ká lọ wọ́n nígbà tí bàbá wà ní primary school ló ti ń parọ́ gidi gan fáwọn òbí ẹ̀. good morning my sister ọmọlára ìyábọ̀ àjàlá thank you very much. ìyà yìí ti pọ̀ jù this suffering of Oduduwa children are it doesn't matter whether you live outside the country you still suffer you suffer racism you suffer injustice because of your color because of who you are because of that nasty passport that you have even though you have British passport it still doesn't make any difference. Adékúnlé Àràká kí la fẹ́ fi rọ́ ṣe. We need to push those at home. We need to educate them. We need to tell them. Oh, yeah, I slept very well, my brother, though it's five hours, but after this broadcast, I'll go back and sleep. Segun Ajibola. Please always let our callers be speaking our not well yeah, definitely I'm not gonna stop anybody from speaking Yoruba when they call. Ẹ tó bá pè tó fi go ahead ẹni bá fẹ́ sọ gẹ̀ẹ́sì a lè stop anybody this is a Yoruba uh, uh, media platform that we use to actualize Oduduwa with all the other media. Eh, You ìwà pẹ̀lú wa you were able to get us this morning good morning. Share the petition guys we know you have signed it share it share the broadcast ẹ tẹ àfẹ́dẹ́ tẹ́ dì í ẹ̀sùn àgbàdo mọ́dì ni ẹ ti daláwàdà adìyẹ. can you say it o ti exit can you say the you know no no need to pray before you make this kind of journey you just start your car and you go that's it this is what life means but not in location nine. ẹ̀jẹ̀ kí wọ́n wà ní ònira ìgbérara làrá kéwọlẹ̀ gbogbo ẹtí bá ti ń bínú wa nílẹ̀ oòdùà ìgbérara làrá kéwọlẹ̀. try to go from Lagos to Benin. you realize that. Uh, ọmọ wọn ló ní Kwara oòdùà tẹ̀wọ̀n tí ilé Ifẹ̀ ò fún yín torí ẹ ti dà wá ẹ ti dàran wa olórí burúkú nìyẹn parọ́parọ́ ẹ kà láyé Muhammed. Can you see that? Can you see the road? Àní a kì í gbà sọsọ lójú. To you it might not mean anything to us it means because this is part of what people get killed every day in Nigeria because of bad road. Yóò dùn ọ̀yà kọ́kọ́ sí èkè ọjà rẹ̀. Focus Nigeria. Chinedu, good morning. You're watching Mayegun General. That's him there. Eh? láyé mohammed wọn gbìyànjú àti fomi atabọ́jú ẹ̀rí adékúnlé àràkà ẹ̀mẹ́jà tara wa igun súnmọ́gi lọ́bọ́ fi ń yàn jẹ̀re láyé mohammed kò tó oore tó ṣe fún wálẹ̀ yorùbá òwúlò pa. This is what a young man in Nigeria of today should be doing, but they, they've refused to do that. Huh? But what they've been doing is they want you to come to the mosque, come to the church, and be praying when you should have a normal life. Share the petition, guys. We know you have signed it. Keep sharing it. Continue to send it across the whole world. I don't want to use that audio because they might lock us in with that audio. Imagine somebody. Call incoming. Oluwatobi, my brother from Italy. Good morning, Oluwatobi Loba. Good morning, good morning, my brother. Uh, Hector, all our viewers, good morning. Uh, mo wo mo wo fídíò Mayegun yẹn mm. alongside with what you were talking about. Mo fẹ́ chip in one little thing. Go ahead, please ẹni ọmọ yorùbá mo máa ń sọ̀rọ̀ yìí each time fi máa kọ̀ ẹni ọmọ yorùbá tó bá lóun máa antagonize the liberation of ilẹ̀ oòduà àwọn alálẹ̀ ló máa parí ayé ẹ̀rùn. in yorùbá nation there are a lot of material that can make yorùbá nation be like what mayegun is showing us a lot of material tí kò ní ná wa ní nǹkan kan hmm. ó kàn máa ná wa níṣẹ́ ọwọ́ nìkan all these things, all this material, all this raw material, all these natural resources to make these good roads. It's in, it's in, well, we will not, in Ondo State. Hmm. It's enough surplus and a sound warning. Our weary politicians, let them be prepared, let them prepare because one at long lockdown in leaves Europe now. At least it needs to leave, to leave borders on there and they will lift their own too from on the five like they said. Let them come to Europe. Anywhere, somehow in Europe. Let us all come together. Hmm. And we'll, have, we'll try to have information from home. Any one of them to ban fly, we get notified. Let them come here. I'm at more than That, that is all I would want to say Thank for now. This is, this is annoying. Thank you. All right, bye bye. Eh. I want to hear my review saying. crazy, yeah? I work four days a week and I've only got three days for my free days. So I have a car that I don't drive simply because I walk. So the only time I enjoy driving my car is when I take it out. Just on my free day like this, just go and speed. Eh? Then I'll come back home. Relax. Not too much. It's a day off. Eh? and I love you. don't want us to use that audio. Anyway, at least um, you can see that you don't need to pray to anybody to get a normal life like that. Báwo ni? Ẹ You don't need to pray to any. You don't need anybody to pray for you to own a car in Europe, in America, in Canada. You don't need to go to any babalawo. The ye ah moto dání mo fẹ́ fi ra o ah ẹ bá mi ṣàdúrà o ẹ bá mi bẹ Elédùmarè. No, if the system is working, it is the system that will allow you to go to the showroom if you don't want to buy uh, <laughs> like we buy it from eBay. You can still go to the showroom, but when you have a job that will guarantee the showroom to say that Mr. Oluwatobiloba that works in Odua Investment Company that can guarantee that when we give him a brand new car, his company is paying him, he will pay for that car because the system has also also made it possible for the credit facility to be there. Can your Nigerian passport give you any credit facility? Can your Nigerian passport today give you a credit facility at home? Can your Nigerian passport give you a Nigerian facility of Nigeria today? Can you get, can you get, <laughs> I know some of you, and it's not something that we want, to, people get petty, petty things from the corner shop. Credit It pains me. You go to your corner shop, you wake up this morning, ah, I've just shown you the kitchen. But in, in location nine of today, somebody will wake up now and be thinking, ah, tutu jí sínú ìbànújẹ́ láàárọ̀ ọlọ́run how do we sort these children that we have how do we feed them ìtìjú yẹn do you know what it means for a Yoruba person to go to the shop on the street next to him and ask for bread because they have children in the house. Do you know what that means? A Yoruba person has become beggars in their own territory. We've literally become beggars. Mo ti window yẹn nígbà tó ti atẹ́gùn yẹn pọ̀ lẹ́ẹ̀kan. We have become beggars there's a there's a different thing to collect it but they say another pride in us to say ah kí wọn lọ gba bread kí lọ gba bread àwìn ah ibi tí nàìjíríà sọ wá dì nìyẹn lẹ́nu that is what nigeria location nine area nine zoo have done and the Janja weed, like uh, Inamdi Mazi I'll be listening to him tonight. I'm going to sleep early so that I can enjoy his broadcast to the world, to humanity. Do you know what it means? I, brother, I, they do me like going back to Nigeria and kill. All, you don't know what they do a lot of people Sunday. Do you know that people outside as well? Can, some people cannot even tell us. No, look, I have done it as well. I believe that twenty one years. Kò síṣẹ́ tí mo ti ṣe. You heard our mother called the other day from Dublin that she's still in her age. Go and do yes sir, yes ma found for her own grandchildren in one nasty location that she's working here. When she should be back home. Olatilewa, my brother, is calling. Olatilewa, thank you very much. Olatilewa, I know you don't want us to say, but was also able to support us yesterday. And those of you that have also supported, I can assure you that we've been able to also do what we can do to support those that we are working with in terms of internet at home. And we will continue to see how we can continue to work out. Go ahead, Olatilewa, my brother. Good morning. Ekaro. Is he there? We can't hear you okay it's gone i know people i think i need to download another apps especially for those calling in some region when i pay imo my download so that you can call not through whatsapp because like dubai all those area they're restricted my Mama Peace. Good morning, my dear Koiki Olayemi. Well done for the good job and everybody on the platform. Happy Sunday. Oduagbi Gbubuwao Ashedumare. we have a big task guy look it might be a, a, a kind of system that it will Abiodun, we're all tired of the suffering in this country. We try everything. Asking for food for the kids on the credit. I knew that exists is a mortgage and cars here in Western world. But see people begging for. I say people at Olusemeko. Every corner, people are going there. Sometimes with, with itiju. I don't want somebody. You know, sometimes, oh, Lord of mercy, guys, you don't know what is at home with Yorubas, the suffering. I go to Nigeria, I see it. Imagine I'm in a shop, corner shop. We call it corner shop here. Another family, another person comes in, but they are waiting for me to leave because they want to ask for credit. They don't want me to hear they don't want the next person to know that they come to ask for credit ẹ fún wa ní ṣé a lè rí búrẹ́dì àtẹ̀yìn ṣé a lè when we should have in the southwest booms of food growing every day the nasty Fulani and then that takes me to where I want to go right now it's the spirit that talks to me sometimes because I know I've opened it you need to go upstairs. And this is where I want to take us to now. Ganjuje calls on the federal government to ban entry of herdsmen from other African countries. Shaggy Banza. So they just know that they are coming in. These nasty people. So Ganjude, Gandola, that cannot declare how many people have died of coronavirus. Gone. Call incoming. Okay. Gone. Um, let's get him back again. Let's come back here. Good morning, Olatilewa. Yes, Mr. Ọlárẹ̀mí Kòkì, ẹ káàárọ̀. Àkúdàjí o, àkú dédé wòye o. Láti ibo lẹ ti ń gbé. Òde Adéwà o. Àṣẹ Èdùmàrè o, ẹ̀dẹ̀ ṣe ń tẹ́ ṣe fún wa lánàá. Láti ibo lẹ ti àwọn tó ń bá wa. Hmm, láti ibo lẹ ti À ń mò ń pè láti United Arab Emirates. tó ẹ bá wa dá sí i. lórí ọ̀rọ̀ àwọn èèyàn wa tó wà nílé ni. à ń gbọ́ yín. ńṣe ló dàbí pé ojú wọn ti dí tán pátápátá àti àwọn sọ́ọ̀mù ni ò kì í ṣe gbogbo àwọn nǹkan sọ́ọ̀mù ojú wọn ti dí ọpọlọ wọn dẹ̀ ti dí. ṣẹ́gun ajíbọ́lá máa download àìmọ̀ yẹn so ó máa easy fún yín láti pè mí lórí ẹ̀ go ahead. ọmọ nǹkan tó ń lọ. Hmm could you believe that nígbà tí bàbá bàbá yìí kí ló ń pe president wa yìí ní òtí ẹ̀ morúgbó ẹ̀ ṣé jubri àbí yàràdó àbí kí ló ń jẹ́. Hmm. Hmm. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kan àwọn ọ̀rẹ́ mi méjì kan graduate ni wọ́n hmm. ìgbà yẹn mò ń pariwo mò ń pariwo fún ọ̀rẹ́ mi yẹn ẹ má dìbò fún bàbá yìí ẹ má dìbò ṣòwò rẹ́ni kẹ́ dìbò fún ọ̀rẹ́ mi yìí bá mi fà á sọ̀rọ̀ lórí fóònù time without number mo ti gbàgbé bọ́bọ́ ṣòwúrẹ́ yẹn ṣòwúrẹ́ kẹ̀ kí ló mọ̀ hmm. kíní kan. kí ló mọ̀ òun náà ló délẹ̀ báyìí. ìgbà tó di after after three months tí bàbá bẹ̀rẹ̀ sí ní ṣò action ẹ̀ mo wá text ọ̀rẹ́ mi padà ọ̀rẹ́ alpha alpha ṣé bàbá ṣé bó ṣé bàbá títí dì sí mo sì máa ń chat ọ̀rẹ́ mi pé alpha ọ̀rẹ́ mi ò reply. <laughs> kò lè kò lè reply. ìtorí pé wọ́n ti fi wọ́n sẹ́rí àwọn èèyàn wa tó dùn tó bá lè kó gbogbo wọn tó bá lè kó gbogbo wọn kó nàìjíríà fún kó wọn wá sí europe kó kó wọn wá sí kó kàn lò three months. bẹ́ẹ̀ni wọ́n wá bí bó ti wọn padà. in fact nàìjíríà yẹn kò ní lo ọ̀sẹ̀ kan tó máa fi explode because ojú wọn di awátàdé wa ń bìbà yìí à ń sọ fún wọn wípé bó ṣe ń lọ bó ṣe ń lọ lélẹ̀. interested. Hmm. ní ní ìlú tí mo wà yìí tán bá fẹ́ ṣe ọ̀nà tán bá fẹ́ ṣe ọ̀nà wọ́n máa kọ́kọ́ dígí wọ́n máa dígí inú ilẹ̀ yẹn fún three feet hmm. tán bá dígí ẹ̀ fún three feet wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi granite wọ́n máa fi fíìlì ẹ̀bọ̀ láti ilẹ̀ oríṣiríṣi granite lọ́mọ máa fi fílẹ̀ tó bá ti wá fún about ten inches kó dókè wọ́n ṣe máa wá da main ọ̀dà gọ́gọ́ sí ẹ wo thickness yẹn láti inú ilẹ̀ títí dókè three feet ló máa jẹ́ tó ṣe ọ̀nà three feet ó dẹ̀ máa títí tó máa fi dọ́kẹ̀ gbẹ́gbà ò kì í ṣe ordinary star o ẹ̀kì lọ́ máa dà sí wọ́n tún máa fi irin sí láàárín tó bá jẹ́ ìkìs kó wọ́n ṣẹ̀ máa wá da main ọ̀dà gọ́gọ́ sí ẹ wá ní kí ìlú má develop ẹ wá ní kí má develop nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé àwọn èèyàn wa ojú wọn sì dì ojú wọn sì dì bóyá ta bá ń pé bí bí Máyégún bó ṣe drive from amẹ́ni kìlómítà yẹn tó bá lè máa ṣerú fídíò ẹ̀ tó fi ń wọ àwọn èèyàn ta fi ń wọ àwọn èèyàn lé pé bó ṣe yẹ ẹ̀yin náà ẹ lọ sí kíṣìn láàárọ̀ yẹn sì ẹ fi so many things wọ àwọn èèyàn pé òkè láàárọ̀ kí èèyàn bá jí ìgbé ayé tó yẹ kí èèyàn máa gbé lélẹ̀ bóyá tó bá ń rí gbogbo kinní yẹn ọpọlọ wọn á ṣí because so many people are very dumb very dumb so a ní láti a ní láti enlighten àwọn èèyàn wa because so many people ló ṣe pariwo ṣé bàbá ṣé bàbá ṣé bàbá pé ó máa da nàìjíríà yẹn kò lè da tí ò bá pín. haúsá fúlàní kò sí nǹkan kan tó lè ṣe fún ọ yorùbá ọ wá láti wá pa àti parun ni ọmọ Odùduwà tó bá ń gbọ́ kó ronú o ó yí padà kò sí nǹkan tí ilẹ̀ yorùbá tí ì jèrè ní ní nàìjíríà yẹn ilẹ̀ yorùbá ò tí ì jèrè nǹkan ẹyọ kan báyìí ní nàìjíríà yẹn twenty two billion tó náà fẹ́ yá ara wa yorùbá àtàwọn ọmọ ibo tó máa ti yọ o wọ́n máa increase owó school fees wọ́n máa increase owó epo wọ́n máa increase so many things bá a ṣe máa san owó yẹn nìyẹn àwọn kẹ̀dẹ̀ máa jókòó sí iná tiwọn wọn ò ní sanwó náà wọn ò ní sanwó tax wọn ò ní sanwó anything orí wa wọ́n ti fẹ́ yá twenty two billion dollar kan fẹ́ yá. àgbọ́yé. so táwọn èèyàn wa tó bá gbọ́ wọ́n tó tètè wá nǹkan ṣe sí. so nǹkan tí mo ní kí n contribute. ó ṣe gan. sí ètò wa ní àárọ̀ yìí nìyẹn. ó ṣe gan ni. ẹ ṣe gan ojú àgbẹ̀ wa. àṣẹ Èdùmàrè. Guys, I hope you are reading what I am reading there. When we say they are coming, people say we are scaring them. At least that is not my media that is mentioned. I've shown you from two different sources now. When we say they are coming, people are saying we are just trying to bring a fear to the people. We will read it together and then um, Insecurity. Mayati Allah to roll out 100,000 vigilantes across Nigeria. Abdullahi Bodija, Bodejo, whatever his name is. men. I don't need permission to occupy any land. Guys, wàhálà ń bọ̀ sẹ́. Wàhálà thank you we have Femi calling us. Good morning, Femi. Hey, eh, good morning. Go ahead. Ẹ eh, káàárọ̀. Ẹ kú o. Yes sir. Ẹ bá wa dá sí. Ẹ eh, bẹ sá. A kú ẹ kú iṣẹ́ náà sá o. máa fún yín ṣe. Aṣẹ́dùmarè. Mo mo ẹ Tọ́nsìn ni mo fẹ́ mo fẹ́ contribute lé lórí. À ń gbọ́ ẹ. Ṣé rí lóòótọ́ ojú àwa ojú àwa Yorùbá ojú wa wọ́n ti wọ́n ti wọ́n ti bí wa lójú. ní táìmù inú àwẹ̀ yẹn ní inú àwẹ̀ láàrin ibi tí àwọn haúsá wà ní èkó lẹ́kọ̀ọ́ bíbá tí àwa wà láàrin báwọn haúsá wà ẹni tí ó jẹ́ yorùbá pàtàkì jùlọ nínú àlẹ́ ẹni tó jẹ́ yorùbá tó yẹ pé àgbọ̀dọ̀ máa dárúkọ wọn tó jẹ́ olóyè àtìtọ́ jẹ́ ẹ tó lórúkọ nílùú èkó bíbá for that thirty days tó máa fi gbà wẹ̀ á máa pa màálù kọ̀ọ̀kan lójoojúmọ́. Hmm kí n fẹ́ láti sọ ni pé tó bá pa màálù yẹn àwọn haúsá ló máa ń fún lóúnjẹ aniless privilege ni wọ́n. àgbọ̀yé. wọ́n ní aniless privilege less privilege làwọn haúsá yẹn. ebi dẹ̀ ń pọ̀ mọ́ yorùbá àwọn haúsá máa jẹun. sá. mo ní ebi dẹ̀ ń pọ̀ mọ́ yorùbá tó wà láàrin wa ń bẹ̀. ebi dẹ̀ ń pọ̀ mọ́ yorùbá wọ́n máa jẹ sàárì ń bẹ̀ wọ́n máa jẹ sàárì wọ́n máa lọ sínú ń bẹ̀ for that thirty days ló máa fi pa màálù àwọn àpamàálù kọ̀ọ̀kan dojúmọ́ a ní haúsá yẹn haúsá eh, less privilege ni ẹgbà kan àwo kan now nísìn èyí tó ṣẹlẹ̀ ní ọdún yìí sí nígbà pandemic yìí sí tó ṣẹlẹ̀ ní ọdún yìí ẹni tí mò ń sọ yìí wà lọ ra bread bread bread eh, bread hundred naira fún building kan bread hundred naira fún building kan bread hundred naira fún building kan wọn wá mú bread yẹn sìn ojú ojú tàwọn náà ti wá já ń sìn ojú tí wọn ojú wọn ti já wọn wá di pé wọn mú bread yẹn wọn fi ń gbá bọ́ọ̀lù pé àkíní kan nǹkan tí ẹni báyìí rà fún wa tó là wá fún wa tó fún wa tó fún wa ibi tí mo sọ̀rọ̀ dé táwọn tó ń gbọ́ mi tó bá gbọ́ mi wọ́n á sì mọ ẹni tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àmì tí mo sọ̀rọ̀ ń pa ọ ti di àwa ojú àwọn ọmọ ojú wọn ń ṣe ojú wọn ti ń jà ń sìn ojú wọn ti ń jà báyìí ẹ gbà tó ń sọ ń gbà yẹn pé ẹgbà kan àwo kan ẹni ẹni yìí ẹ má ẹ má ṣe báyìí fún ẹ má ṣe báyìí fún ẹ má ṣe báyìí fún ẹ wọn ní rọ ẹ kọ fún tíráyà lẹ́ẹ̀kejì ẹ ó máa ṣe bá ó máa ṣàwo á bá wa ṣe kinní kan á ṣe kinní kan fún wa á ṣe kinní kan fún wa kò ṣe nádà kò ṣe nádà nígbà tá nígbà tí lockdown tó tí ọ̀rọ̀ lockdown yìí tó tó tó ṣe tó ṣe múlẹ̀ ní nàìjíríà bíbà wọ́n gba twenty wọ́n gba twenty thousand twenty twenty thousand wọ́n gba ní north wọ́n máa fún twelve wọ́n téèyàn bá kọ́mọ márùn lọ síbẹ̀ téèyàn eh, family bá kọ́mọ márùn lọ síbẹ̀ wọ́n máa fún twenty twenty thousand each which is each family kọ̀ọ̀kan wọ́n máa gbọ́ hundred thousand nígbà tó ń àwọn èèyàn ńlá àwọn kan tó wà sọ̀rọ̀ pé yẹn inú àwọn yẹn kan sọ̀rọ̀ pé yẹn tó máa ti o wọ́n máa snap àwọn picture o wọ́n dẹ̀ máa gbó yẹn lọ́wọ́ àwọn padà mo léyàn mo léyàn náà pé wọn ò lè mọ̀ pé yorùbá ni ó ti gbọ́ haúsá gidi wọn ò lè mọ̀ pé yorùbá ni a ní tell me the truth pé bó ṣe fún àwọn nìyẹn twenty twenty thousand naira each táyẹn bá kọ́ ọmọ mẹ́ta lọ pẹ̀lú bàbá àtìyà hundred thousand nìyẹn hundred thousand ó nìyẹn ó ní gbẹbí e-, ilẹ̀ yorùbá ti wá bí agídí ni ẹ ọ máa fi ọ máa fi yẹn bdn ọ máa fi four hundred five thousand nígbà tó tún yá wọ́n tún ní ẹ tó bá tún yẹn ọ máa tracy ẹ ẹ. wọn ò ní fún eh, all manner of stories all manner of stories ojú àwọn yẹn wá ti ń jásìn ojú wọn ti dí ojú wọn ti dí ok nígbà tí mo ti mo ti mo ti mo ti mo program yìí láàárọ̀ yẹn sí nígbà tí mo mo wá fi àwọn àwọn tó wà tó tó wà láyìíká mo wá fi wọn gbà ẹwùn nǹkan báyìí ẹwùn nǹkan báyìí ẹwùn nǹkan báyìí ẹwùn nǹkan báyìí o. èèyàn mélòó mélòó rí irú ilé báyìí ló nírú nǹkan báyìí nínú kíchìnì níbi báyìí ọ́nìbò làwọn ti fẹ́ rí. níbo hmm. làwọn ti fẹ́ rí. Hmm. ọ́nìbò làwọn ti fẹ́ rí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yorùbá ń sìn à ń jẹ nǹkan tá a rí ni à jẹ nǹkan tó ń wà. à ń jẹ nǹkan tá a rí à ń jẹ nǹkan tó ń wà ni. Hmm. Eh, eh, eh, nǹkan tá a rí à ń jẹ nǹkan tó ń wà nǹkan tá a rí là ń jẹ nǹkan tá a rí òun là ń jẹ hmm. nǹkan tá a rí là ń jẹ mo ní mo ní privilege láti lọ sí ilé ẹnìkan láti lọ sílẹ̀ ẹnìkan mú mi lọ sílẹ̀. à ń gbọ́ ẹ̀ hmm. à ń gbádùn ẹ̀ tẹ gbọ́ sẹ́yìn gbádùn ẹ̀ tó ń dún kòkòrò kò láti lè mọ̀ pé ẹni tó ń pè yẹn láti lè ilẹ̀ oòdùà ló ti ń bá wa sọ̀rọ̀ olúwafẹ́mi máa bọ́rọ̀ lọ àbó ti kúrò ńbẹ̀ ó ti lọ ni olúwafẹ́mi ṣoṣe ń gbọ́. Ah, guys don't know what is coming guys i will let him go so let me pick this next caller uh, mr P mr paul ẹ bá wa dá sí ẹ bá wa dá sí mo padà wá lẹ́ẹ̀kan paul padà wá ẹ ti rí yín náà bẹ́ẹ̀. hello. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. so nǹkan tí mo fẹ́ sọ ni wípé ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń wí yìí tí àbá ìtì bẹ̀rẹ̀ ẹ̀sìn nípa àwọn pípò hmm. yìí ká pé wọ́n ṣe example àwọn èèyàn wọn ní ṣèṣe ni we need to treat their focus. wá jẹ́ pé àwọn youth ẹjẹ ẹjẹ ń gbé ẹjẹ ń gbé yẹn. àwọn yóò sá ní ṣe they are so used they are so useless. Hmm. mo mọ nǹkan tó dé kí àwọn èèyàn tún lè máa wò wípé ká máa dáwó fún wọn kán tó lè fight for right ara wọn lóòótọ́ àwa tá a wà ní we want to plan to do some but kì í wá ṣe pé ó wà mandatory fún wa pé we have to contribute for them they should fight for their own rights. we need to be anybody not labroad. oyin ní this is too much káwọn èèyàn kan máa jókòó máa wá wúwo báyìí kọ́ máa ṣe ayé wọn báyìí there can be an um, organized crime láti fi uh, dé pẹ̀lú haúsá yìí gbogbo wọn sọ ẹ àwọn alálẹ̀ wọn dáko àwọlẹ̀ ṣe ta ló bí nù kí àwọlẹ̀ ṣé èpè àwọlẹ̀ ló máa jà wá àbáwọn èèyàn fúnra wọn ni ni dìde ẹ wọ́n ti kéde ìṣẹ́rí gbogbo nǹkan báyìí with the need ọkọ́lọ́hún kó jọ kó fún wa ṣe kó jẹ́ káwọn youth sọ jẹ́ pé wọ́n á lè ronú the need to treat this uh, the focus of these people wọ́n bá ti mú bí méjì ba lẹ́nu wọn sí mẹ́ta you understand ara wọn á sọ̀kì wọn á mọ̀ pé gẹ̀ẹ́sì àwọn èèyàn yóò ṣeré mọ́ because tabaka ń wò táyì ṣe báyìí táyì ṣe báyìí ẹ̀ wọ́n á kàn jókòó síbi kan wọ́n á máa rẹ́rìn àwọn á ní rọ́nà pa tó bá tó di gbà kínní wọn tó bá tó gbà election wọn á tù wá. a nírú gbogbo sẹ́tì eré àwọn haúsá yẹn tábà bẹ̀rẹ̀ jẹ́ bọ́m bó jẹ́ kọ̀ọ̀kan ni bó jẹ́ kílé kan láti ń tẹ̀sẹ̀ ablaze ni ká máa rọ wọ́n díẹ̀ díẹ̀ àwọn gan wá ń sá lọ. Hmm. àwọn gan ìgbà tọkùn wò bá balẹ̀ lẹ́nu ìwé ẹ̀sùn bá wà organized crime ni àgbáṣe ṣe yìí a tún gbọ́dọ̀ tún mú tuntun tuntun mú kiri mu violence mọ̀ ìlú bíi that we be organized and àdè máa gbogbo àwọn àtàdé ń ṣe kílé ká máa sọ̀rọ̀ àwọn tó wà nù iṣẹ́ ọlọ́pàá wa náà àtàmì òkà náà kan máa realize torí àwọn náà ní ọmọ wọn ò ní kó ọmọ wọn wọnú sójà ìjọ tó bá lé wọn kó ní kò débẹ̀ yẹn ìjọ yẹn láyé wọn bàjẹ́. ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù nàìjíríà yẹn sí ẹ ṣe gan-an ok ẹ hmm. go ahead. hello. hello. okay I lost him there can't hear him hello. did you see the fulani what they're saying him. So that means all those foot soldiers are part of the people that they're going to use for their security and they want to run and rule Nigeria forever. Hello, Luafemi, go ahead. Yes, yes, sir. Network, hello, ṣe ìbákọ̀bàkọ̀ lẹ́kọ̀ọ́. So, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ṣe ń sọ lọ, àwọn I want your one thing. ti ń jà báyìí sí. Ojú wọn ti ń jà wọn ò rí àwọn web page wọn ò rí tiwa rò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ bí kọ́lá ẹ̀kọ́ ṣe sọ wípé ẹ lóòótọ́ ẹ lóòótọ́ ẹ wọ́n fẹ́ yáwó ẹ àwa ará wa Yorùbá àti Ìgbò ara wa náà ti máa yọ owó yẹn ara wa náà ti máa yọ owó yẹn ní sípò dídí wọn wọn ti kí ni wọn ò kí ẹ wọn ò kí ẹ nípa nípa títí wa àwọn èèyàn wa wọn ti wọn ti dì wá lójú wọn ti dì wá election ló ń bọ̀ yìí election ló ń bọ̀ yìí tó bá ti twenty twenty three nsìn àwọn ọ̀dẹ̀ kan àwọn ọ̀dẹ̀ àwọn ọ̀dẹ̀ kan wọ́n máa kan wọ́n máa fẹ́ ṣe kínní wọ́n ti jẹ oúnjẹ wọ́n ti jẹ oúnjẹ ọtí ọ̀la àwọn ọmọ wọn wọ́n ti gbà mú oúnjẹ wọ́n ti gbọ́tọ̀ làwọn ọmọ wọn ti gbà mú oúnjẹ. Ah, ní ní òkè sí ní ní ní eh, ọ̀dọ̀ tí wọ́n àgbà mọ́ sọ ah, nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọ́n ní eh, ṣé ti àwọn ọ̀dẹ̀ kan ní eh, ṣé ti ipa tí yóò tí Yorùbá tó bá pín pò la Nàìjíríà báwo la yìí fẹ́ survive kí la ní kí ni Yorùbá ní kí ni igbá kan ní Ìgbò ní nǹkan jù wá lọ wọ́n lépo wọ́n ṣe gbá hmm. ah, kọ́ yóò máa sọ pé kí ni Yorùbá ní mọ́. Can you hear that? illiterate ló pọ̀ jù guys illiterate illiterate ni gbogbo àwọn tó wà nílé tó jẹ́ ọmọ Yorùbá illiterate ló pọ̀ jù wọ́n ti sọ gbogbo wọn di agbèrò wọ́n ti sọ gbogbo wọn di ọmọ ọmọ orí street so wọ́n lè understand gbogbo tá à ń sọ so we need to break it down in different angle a ṣe ń gbọ́ ẹ̀ network yẹn tí kọ́tọ̀ mọ́ ń gbọ́ ẹ̀ ní. mo ní ẹ mọ tí wọ́n ẹ wọ́n ní kí ni yorùbá ní ẹ eh, yorùbá ò ní nǹkan báyìí eh, iṣu tá à ń jẹ ilẹ̀ haúsá náà ti ń gbìn wá eh, ẹ̀wà tá à ń jẹ ilẹ̀ haúsá náà ti ń gbìn wá ẹ láwọn people ìfọ́ di nǹkan wọn mú kọ́ wá rò bóyá bóyá wọn ò ní gbìn ilẹ̀ yorùbá ń gbìn àbọ̀ máa gbìn Ọ̀yọ́ state is five times bigger than five states in the east Ọ̀yọ́ state alone <sighs> in fact àwọn pípò yìí àwọn pípò yìí wọ́n ní wọ́n ní ṣèjú wa lọ wọ́n ní ìdí àbá ń bẹ̀rẹ̀ ìdí àbá bó ṣe wà yẹn tí haúsá dominate ọmọ yorùbá ò gbọdọ̀ ṣe anyhow níbẹ̀ àwọn ọmọ rìtáyà sójà yẹn máa kó bọ jáde náà máa yẹn wọ́n máa yẹn onítọ̀ oníbọn ni wọ́n máa yẹn onítọ̀ oníbọn ni tọ́mátẹ́ sọ̀rọ̀ lọ́mọ tọ́mátẹ́ bá fà tó bá dọ̀rọ̀ station ó ò lè ó ò lè jàre wọn láyéláyé wọ́n máa fi dè èdè náà máa fi nàyàn náà máa fi nàyàn pa náà máa fi sèdè síra wọn èdè yẹn ni náà máa fi sèdè síra wọn èdè yẹn náà máa fi nàyàn pa so àwọn pípò wa eh, eh, mi ò mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ mi ò mọ̀ nǹkan tó ń ṣe àwọn tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àpà ojú wa ti bí ojú wa ti ọ ti bí wa lójú ọ ti ṣú wa lójú kí dẹ̀ ló fa àwọn àgbààgbà àwọn àgbàlagbà àwọn àgbàlagbà yìí. yẹ kó dísàlẹ̀ àwọn tó ṣe kínní kan pé aláṣẹ ni wọ́n ò ṣe anything wọ́n ò ṣe anything wọ́n láwọn tó wà lókè ní ọjọ́ dísàlẹ̀ kúkú ń ṣe kò kárí ni ìgbà àkọyẹ mọ̀ kékeré ṣe mọ̀ pé ìka ọ̀dọ́gba ìka ọ̀dọ́gba ìgbà ìka òṣè kínní kan kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ allocation mélòó ni haúsá non generate fún federal government eh. ilẹ̀ yorùbá yìí náà ti ń rí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ yorùbá yìí náà ti ń rí ọ̀pọ̀lọpọ̀. guys you don't know what is coming guys. We need to educate our people at home in your own little corner. Yes what this guy is saying is live picture of what an average Yoruba man Yoruba girl is thinking pé tá a bá kúrò nínú Nàìjíríà báwo la ṣe fi survive gbogbo tó ń sọ yẹn nonsense ni ibo àwọn lépo àwọn òní kankan ṣẹlẹ bó ṣe ń ronú. yes yes. èyí tí a wà nínú ẹ tó bá bí wọn nísìnyí pé àǹfààní wo ló ṣe fún wọn tó bá bí wọn pé àǹfààní wo ni the country ta wà nínú ẹ̀ nísìn àǹfààní wo ló ṣe fún wọn wọn ní rí kankan sọ. bẹ́ẹ̀ ni wọn lè rí kankan sọ. we have we have fm illiterate all over southwest because they purposely made it like that i don't want to use the full word because i'm told yes. we have a lot of children watching yes. this broadcast we have fm yes. illiterate at home that is the question of this today's mm. topic That is what he is doing his own beat. He just showed people my kitchen. If you have just joined, you've missed that beat. I showed my kitchen. I'm not ashamed to do that. It's practical. Likewise, I want to. I um, it's, pra I it's practical. Eh, eh, ẹni tó wà ní tó wà ní kinní sí tó ṣe kíni tó ṣò kitchen ni kí lẹ́yìn ní kitchen ti yín báyìí kí lẹ́kọ̀ọ́ tẹ̀lé pàgìrì wọ́n pé kitchen yín pé ah nǹkan báyìí ló wù mí jẹ o. ẹ jẹ nǹkan tó wù yín ìdílé mi láàárọ̀ yìí sìn kò sẹ́ni tó lè gbọ́jú pé ẹ̀jẹ̀ sà òkè bẹ́ẹ̀dà bẹ́ẹ̀dà tẹ̀yìn ló ń wá jẹ láàárọ̀ yẹ ká jẹ bẹ́ẹ̀dà tẹ̀yìn láàárọ̀ sunday wà ká dẹ̀ mutí lé lórí o òjò rọ̀ mọ́jú ká mutí gbẹ̀rẹ̀ lórí o ọ̀pọ̀lọpọ̀ ìdílé mi láàárọ̀ yìí sìn ẹ̀bà náà jẹ ah. ọ̀pọ̀lọpọ̀ ilé mi láàárọ̀ yìí ẹlòmíì òtẹ rẹ bàjẹ́ ẹlòmíì gàrí ló máa mú láàárọ̀ yìí tó jẹ tó jẹ ìdílé yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gàrí ló máa mú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì òtẹ wọn ò lè rí nǹkan kan jẹ. ẹ bá wa dá sí nǹkan tó wà nílẹ̀ yìí ṣe mọ̀ pé dádì pai màá fẹ́ kẹ́ pè wọlé sáà tí bọ̀bọ̀ ìbá kúrò lórí aago dáàdì ah, omi mi ti hó ẹ̀jẹ̀ nǹkan <laughs> i'm cold you know i didn't drink any cold drink when i got back <laughs> home yesterday but i ate a nice pounded yam you want me to show the kitchen again i will show you jẹ́ ǹjẹ́ kó máa lọ eh, lọ sọ fáwọn tó tún wo broadcast yẹn pé ẹni yẹn tún fẹ́ show kitchen yẹn again màá wọnú kitchen lọ nísìnyí all right let's take you through my kitchen i'm not ashamed to show you guys there's nothing you know ashamed about it. This is the kitchen. This is what I want to do now. This is practical. This is a real practical of what we expect any home in a Yoruba land to look like. Let me open the window so we get a bit of fresh air. Right? Don't worry about the way it looks. This is London. This is a practical one for Ṣọlọ́wọ́ nísìn. Aṣọ wà ní washing machine. Ṣé ń gbọ́ tó ń dún ṣé ibi tí kò sí ná lọ́ọ́ máa fẹ́ fọṣọ ṣébi tí kò síná ni freezer máa ṣiṣẹ́ àti fridge máa ṣiṣẹ́ aṣọ ọlọ́fọ̀kalẹ̀ yìí nísìn aṣọ ọlọ́fọ̀kalẹ̀ yẹn màá kọ́kọ́ wọnú fridge lọ báyìí kí ló wà ń bẹ̀ òun ni orange dat àní sausage hot dog àní yogurt tàbá jẹ́ pé a ranch wa ní south west tó ń jẹ́ surplus gbogbo kínní is peanut a ní yogurt oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ because olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ mu ọmọ tó fẹ́ mele kò fẹ́ mele ọmọ tó fẹ́ mele kò fẹ́ mele a burger bread people are still hungry of just a bread in southwest of today butter ni ni southwest bẹ́ẹ̀ ni olówó ló ń jẹ́ olówó that is what they have done guys we must break that mother FM country now. I'm just making my tea. I've just boiled my water. This is what an average man in his 40 should be able to do. Not just Dangote, not Odetola children like uh, DJ Copy sitting here in London where his father has also enjoyed the benefit of that country, right? We have you got there, we have beans, we have gari, we have spaghetti, we have elubo, we have rice we have clean film and i say to you this is the egusi that was cooked yesterday with pounded yam that one i'm not even interested now i will eat it later this is ketchup this is barbecue this is an average kitchen maggi salt right nando sauce toothpick this spaghetti there that that milo right different one right? Very large. It's not because we just we want people to understand that there is nothing MF. And you want me to keep quiet. You live in Europe, say one Nigeria. You have all this in your own kitchen. Yet, you want us to keep quiet. Egba. You see? You see? So that when children come into the kitchen, they have options. Water. There's, there's no, this is a long, this is London kitchen. We have the bin, we have liquid washing, we have every. That's aṣọ ló ń fọ̀ bẹ́ẹ̀ yẹn òun nìyẹn. ẹ ẹ̀rù pa ń ṣeré ni. milk big big big problem ni that is the poverty that you're fucking i don't want to say that word I'm, i'll take it back because of the children watching it that is what the politicians have done to those at home That is what they've done. Something like what I've showed you now only happened with people that live in VI and those that live as big man, as you call them, in location 9. When it should be normal, just open the fridge, make bread, make quick something you want to eat, and then walk out. And that's it there. and we pay for every services just like any other person. The electricity is not free. You have to pay for it. The gas is not free. Everything is not free. It must be paid for. If we have a system that is working and people go to work, not the one that they go to church from Monday to Sunday, instead of them being at the you heard Mayegun say he only have two days off. That's when he can even drive his car. You saw him at that broadcast. He doesn't have to go in the morning to the church Monday to Sunday and be looking for miracle. kò ní láti lọ sí church àti mọ́ṣáláṣí kó tó ṣe pé kí ni. But what they've done is they've made all this thing like a big thing in location nine. Let's go back and sit down. We still have another two hours. Ẹ ti sọ gbogbo èèyàn tó lòṣì kalẹ̀. Ẹ ti sọ everybody di olòṣì nílé. Ẹ̀yin wá fi máa gbádùn. Ẹ máa bọ̀ ní London. Ẹ máa bọ̀ ní London. Ṣèbí London yẹn lẹ máa fẹ́ jókòó sí ẹ̀yin máa bọ̀. That the only solution is just to break it up. so that an average Oduduwa person will just have that. You don't have to be have so much, just like we have here. Just be contented with what you have. To eat two times a day, you must stand right, if not, it will end up once a day. You to go and do tea and coffee and um, whiskey for those of you that take alcohol. That is what location 9 have done. That is what location 9 have done. An average kitchen in an Oduduwa land this morning. They don't even have anything to eat. It is a system like Nigeria where they have bastardized people that church and mosque are the relevant. It's the biggest problem the church and the mosque. It is the biggest problem and the biggest threat to mankind. Thank you very much, Sister Boki Taiwan. I will take you from angle and let people understand that what we are discussing is something that must come true, no going back. Imagine a family at home this morning come to the kitchen and they don't know what to eat. That is what Location 9 has done. And the nasty Fulani are saying that they want to control the whole of the country. Amaparawa síbẹ̀ ni. Did you hear that? Mayati Allah to roll out 100,000 vigilantes across Nigeria. Guys, And he, when I say that our caller, that one from the northern part of Nigeria, that call us, you guys know him. Those of you that follow us in the morning, don't want to give too much details about him. Say that there's a problem coming. People think we are just over saying off a overrun. You see what they're saying? Using vigilante to to roll out vigilante for the whole of, whole of Nigeria a <laughs> para wa hmm. They should come to UK and relax as they like to do without repairing their own country. We are waiting for them. Africa Mama. The phone line is still open, guys. Sign the petition. Send it to all your friends. Go another caller. I don't know the location. It looks like Nigeria or location nine, but it could be any part of the world. Good morning. Hello. Hello. Good morning, sir. Mr. Quick. Good morning, sir. Welcome on board. Yes, yeah, Engineer Samuel from Madrid. Go, ahead, go ahead, Engineer Samuel. Yeah, Mr. Koike. Yes, sir. Yes, Mr. Koike, I, I am listening to your program time to time, even yesterday. Kini le ilé ṣe ní London tí ó bá ṣe pé àwọn people ti kó wa lẹ́rú oh. secondly tẹ́rí ehm, kọ́tẹ́mi kọ́fẹ́ mọ̀ ni pé hmm. gbogbo àwọn tó wo mídíà tó wò wá nísìn ní Facebook tí wọ́n wo kitchen tí wọ́n wo bí gbogbo ẹ ṣe kì tí gbogbo ẹ ṣe dùn nítorí pé bí àwọn ọmọ tó wà ní ọ̀dọ̀ yín nǹkan tó ń lajú sí tí wọ́n rí ó máa máa jẹ́ kó wọn máa wú so àwa táwa Nàìjíríà tí a ti a ti gbà pé yes a ti kó sínú ìyá yìí already so ẹ jẹ́ pé mo fẹ́ kí mo fẹ́ kí gbogbo àwọn tó bá wò ó nísìn kó kó máa wà lọ́kàn wọn pé right now a fẹ́ jà fún ẹ̀tọ́ wa ni fún àwọn ọmọ wa so that káwọn ọmọ wa bá máa gbọ́n àwọn náà máa gbọ́n sí nǹkan tí nǹkan tó dáa kì í ṣe nǹkan tí àwa ti rí lọ́dọ̀ lọ́dọ̀ ìyá àti bàbá wa grandpa mi sọ fún mi títí ó máa dáa nàìjíríà ò lè dáa kò dẹ̀ lè dáa fún because mo wò láàárọ̀ yìí mo mo mo wo àwọn post Oòduà láàárọ̀ yìí gbogbo nǹkan tí mo kàn ti ẹ̀ rí ó kàn bí inú kan bí mi ni báwo ni mi ètí aláṣẹ máa máa tírẹ́tì wa máa yí dẹ̀ wá Nàìjíríà Tinubu ó wà Nàìjíríà ó dẹ̀ ń rí kò lè sọ pé òun ò gbọ́ kò lè sọ pé òun ò rí ó ń gbọ́ tí wọ́n ń tírẹ́tì Nàìjíríà tó ń tírẹ́tì fún léwọ́n náà ti fún lórí Nàìjíríà wọ́n ń tírẹ́tì West àwa Yorùbá náà ń tírẹ́tì pé òun fẹ́ òun fẹ́ kò sí anybody tó lè stop òun láti occupy any land ilẹ̀ odò ajé ilẹ̀ bàbá ẹ̀ mo ti comment mo ní ó lè gba ilẹ̀ ìlú ó lè gba nàìjíríà but ó lè gba ilẹ̀ Odùduwà Odùduwà ó ṣe nàìjíríà Odùduwà ò kì í ṣe nàìjíríà Odùduwà ò kì í ṣe nàìjíríà ó lè gba nàìjíríà a máa fún wa fún wọn ní nàìjíríà àfẹ́ Odùduwà ní tiwa àdẹ ọdẹ ti tó àsìkò ti tó so gbogbo àwa tí a wà ní tá a wà ní program tá à ń wọ ọ̀sẹ̀ àti àwọn tó wà ní mayegun àtàwọn tó wo fangbélò gbogbo pátápátá tí ẹ jẹ́ kí kí kí gbogbo aká pawọ́ pọ̀ lẹ́tọ̀ tá bẹ̀ sí ṣe kàbí because èmi ti èmi ti ń ṣe kàpẹ́ tèmi o hmm. mi ò ní láti sọ̀rọ̀ àbí kí mi ò ní láti tí bá ti wo program yìí ó jẹ́ kó lèmi máa wo àná mo wà pẹ̀lú yín throughout the throughout yeah. over six hours lánàá tí ẹ fi ṣe program mo wà pẹ̀lú yín mo ń tẹ̀lé yín time to time mo ń follow yín most time I comment most time I don comment because mo inú kan máa inú kan bí mi ni tí bá pè kí ni mo fẹ́ sọ hmm. nǹkan tẹ̀mí fẹ́ ṣe nínú mi nǹkan tí mo fẹ́ ṣe nínú mi ni pé tèmi náà kí n gbé gbèsè kí n bẹ̀rẹ̀ sí because ó ní ó ní kọ̀kọ́ ní eh, platform kan tí mo wà wọ́n ní information èmi nìkan mo ti mọ̀ mo sọ fẹ́ni tó wà pẹ̀lú mi ẹni tó wà pẹ̀lú mi tún sọ fẹ́ lómi ẹni yẹn tún sọ fẹ́ lómi ẹni yẹn tún sọ fẹ́ lómi so nǹkan tí mo nǹkan tí mo need kí gbogbo aka ṣe nìyẹn tí èmi bá fi lè sọ fẹ́ nìkan sí mo ti gbàgbé millions àwọn millions of people ti gbọ́. bẹ́ẹ̀ni tèmi ti lè sọ fún ẹnìkan tó wà lára àdì mi ẹnìkan tó wà lára àdì mi ẹnì yẹn àtúnṣọ fẹ́ lomi ẹnì yẹn àtúnṣọ bó ṣe máa máa spread nìyẹn between between now and because due to eh, nǹkan tá a gbọ́ níjọ the good good news tá a gbọ́ níjọ Wednesday àbí no ọjọ́ Friday àbíjọ Saturday hmm. pé before the eleventh wọ́n gbọ́dọ̀ announce wa inú mi dùn gan wọ́n dẹ̀ máa announce ẹ̀ so tó bá fẹ́ tó bá fẹ́ kú a máa strike ká kúkú mọ̀ pé yes tí bá kú lè ní mo gbà pé mo kú fún ìlú mi ni mi ò kú fún àbókí àgbọ́yé bàbá. mi ò kú fún àbòkí so tí àwọn tó ń wo mídíà ẹ Tinubu ẹ gbàgbé fásilá ẹ gbàgbé olórí burúkú làwọn yẹn ti wọn ṣé ìwọ tó yẹ pé ìwọ tó o ti ìwọ tó o ti o ti yahoo ẹ you are a you are former governor from a former governor o kó gbogbo àwọn family ẹ sí senate ìyàwó ẹ senator o tún lè bọ̀ fún president láti wá jọba lórí àwọn tani ọmọ ẹ náà tún bá as governor fún àwọn lórí àwọn tani mi ò believe i don't believe on mi ò mi ò believe on àwọn èèyàn ó lè lọ ó lè lọ jọba lórí hausa o north lọ́hùn ni kò ti lọ ṣe kí ṣe ní ilẹ̀ Odùduwà kò lè ṣe ní ilẹ̀ Odùduwà because tó bá try <laughs> ẹ ẹsà gọgọ máa ṣẹlẹ̀ so ọgọ jẹjẹ kí n fa àwọn ta ọjẹ kí n tún fa àwọn tó kù lẹ kó tún sọ̀rọ̀. ẹ ṣé gan ni engineer Sam ẹ ṣé gan ni mm, thank you very much. Yes. guys. Fulani are planning. They are sophisticated. You think they are stupid people. You think they are illiterate like a lot of you think. Let me call my um, my Francis from Dublin. We have to quickly. Hello. Go ahead, Mr. Francis from Dublin. How you doing? Ah, cooking. How are you, my brother? I didn't say you. Every day I didn't say you. <laughs> my head they think say how we quickly get this solution of this nasty contraction, the zoological, the janja weed, and just break it down and let us just all start thinking about a new nation. Go ahead. Um, okay, look, you see, in whatever um, people do, once they are determined to do something, they they always succeed. The will of the people is very very uh, paramount in everything. Their determination is a right to to have their own nation, especially that of Oduduwa and Biafra. Mm. It, look, when you are talking about freedom, once you have an established institution and you want to get free from them, history has shown that it is never easy. Even in the Bible, when Moses was to take uh, the people of Israel to promised land, hmm. okay, it was there were resistance. There are some among the, the Israelites that felt comfortable in Egypt. You're right. Even when the delivery, the, the, the deliverance have started on their way back to their promised land, some people were missing cucumber and onions and all the spices they were eating in Egypt. The same thing is happening in Oduduwa and Biafra today. We are talking about our promised land to take our future, the future of our children, you know, to promised land. But many people are coming now, some are even threatening. Some are threatening you. Some are threatening people that are fighting for freedom. But they, sh- they, sh- they, they should know that self-determination is a right in United Nations. In Nigerian Constitution, it is a right. Yeah. Okay. So the only thing I think is a referendum, just like uh, in ah. England. Scotland wanted to go. They did referendum. It was right. so tight, 49-51. All right, guys. Nigeria. <laughs> We're gonna, after, after Mr. Nigeria we're going to end the podcast so that we can go and watch There should be a call for referendum well. hmm. so that you know the will of the people because the will of the people should prevail mm. ways of communicating to people. Like I suggested the other time, social media is very powerful. Everybody in Facebook now have a friend. Mm. So they should be sharing this information to or sending it to their friend. Like if I see any sensitive issue, mm. I hmm. have more than 500 friends in my page. Mm. I just filter and look at those it will be of interest to. I just send it to them. Akeka time, I can send to 150 people. If yeah. m- myself as a single person sends to 150, I know that 150 out of them, many will send to their friends as well. That is how this information spread, yeah. you know. But the gospel of freedom must be preached. It must be preached. It is necessary that we grow as a nation. Ududuwa, Biafra must go. Even as I'm talking to you now, it is a settled matter that there is a part of Nigeria that is already going. Bakassi hmm. and some part of this former Sadona province will be ceded to Cameroon. Yeah. It might happen this year or hmm. next. Hmm. Okay? So that of, that of Biafra is inevitable now. That of Oduduwa is inevitable. So yeah. if if that part of Western, um, former Western uh, Sadona province and Bakassi will go, then yeah. Nigeria have started splitting. You're right. So anybody that is telling you that uh, the unity of Nigeria is not negotiable is is uh, is living in post paradise. Nigeria is negotiable. It is negotiable. The constitution that is governing that country today is not negotiated by us. Yeah. It is imposed, exactly. and there is no way you can impose the constitution on a democracy. It doesn't work that way. So I think that is my own opinion. Thank you. Thank very you very much. much. Thank you very yeah. much, guys. Um, should we end it um, here so that we can go as well and enjoy Mayegun? Uh, I know he, he will run it for one hour, and I think he has just started. And I also want to also um, watch and listen. He's just started seven minutes, so should we call it a day this morning, and then we can all move to that platform and enjoy as well. Thank you very much. Um, I'll be back maybe later on this afternoon. Um, according to what the Spirit will say. Thank you very much, Dr. Karim Oshatola, and thanks everyone that have been part of it. Let us go and also, uh, the topic my going straight into today is um, let me just release the audio a little bit and then we get and then get the feel of it. Let's go and enjoy it. Um, we'll be back again. The rest that. Mm. Stealing from you without any shame. Uh, your policemen are killing you, extorting you, hmm. right? Mm. In most cases, criminalizing you if you mm. can't buy your way out of their own hmm, captivity, rape culture. Mm. You see, you will meet so a thank, police officer. Thank you very much, everyone. This is where I'm coming um, now. Let this me mute that I'm just uh, close mine from here. Um, there go, my brother. He, he, he, we worked. We're all going to be working together, and we are working together. He also trans, uh, you know, relayed the message yesterday when we were at uh, um, Ilea J. I saw it when I was going home. I didn't even know. I don't. He doesn't have to tell me before he share the broadcast. I don't have to ask him before I share his own. Same with Oshetola. Okay, Karim wants to join us. Oh, Dr. Karim, we cannot take go without uh, her. this is our mode, our own expert. One minute, Dr. Karim. Yes, go ahead, Dr. Karim. Um, well, Malaya Mikoiki. Thank you. This the volume on the other device. No, you go I into. Don't let them listen. You go to the next room. Oshimani kan tó wà nílé tó broadcast òfẹ́ kọ́ gbóhùn tiẹ̀ náà ni you go out of the room and let them listen to it right there and you go to another room. <laughs> yes that's that's exactly what i'm doing. thank you very you much. you see hmm. i must commend you and we we are happy every day that a lot of people all over the world are listening to us are inclined are in tune with our agitation. Hmm. You know what I was thinking this morning? Yes. That I think we have to take this to the next level. To go to Nigeria, Mm. We'll go for Nigeria and let us see the people on ground that have been contributing at one time or the other to this program. Mm. Let us see if they are ready. Let us see if we can stage a process. Let us see if we can flag Oduduwa Republic okay. right in Lagos and in other states of uh, the Southwest. Okay. Let us see what we can do. Let us see if they will arrest us they will charge us with uh, treason and not the normal felony. Mm. Let us go to the court. Let us face them. Let us put our life on the line. Yeah, people, so, people. you so see, when when I said I'll come in there, Doctor Karim, people have said to me, "Yomi, don't try to go to Nigeria." I won't say more than that. <laughs> you think going to Nigeria will scare us? I mean, if, if whatever is worth doing is worth doing well. You see, we cannot mm. all hmm. continue mm. to rant on Facebook and believe that. Hmm. ọlọ́pàá eh, kan máa jókòó síbi àmọ́ máa parí. Let us go there and make the ultimate sacrifice. Hmm. You know, we know this government hate protest. They hate. A máa fà wọ́n sórí ìrìn ni. A máa máa fà sórí ìrìn. I remember very well about two thousand and six when uh, eh, uh, eh, Rufai was on TV. Hmm. In fact, I want to even look for that uh, interview and put it. He, he brought a, a, a pair of uh, He said that is the restructuring they are talking about. He also involved electoral, electoral reforms. He also, and the APC have been working on it. He mentioned the people that have been working on that book. Mm. He hmm. mentioned specifically the vice president who, who's supposed to, who, who's supposed to be a professor of law mm. that they've been working on this and this is what PDP cannot give us for 60 years. Mm. They work on the, the restructuring, they work on uh, you know resource control, how to make our federalism a real one instead of the mm. pseudo, the fake, the facade federalism that we currently have. He was speaking and you know hmm. since then they've not said anything. Even t- during the last year election, nobody said anything about our restructure. And they hmm. know this current agreement arrangement not working. It's not going to work. Come on. So let us go and engage these people. I was mm. just hmm. thinking of it that. Oh yeah, no, no, no. We will we will work on all that uh, after the COVID nineteen, uh, Dr. Karim. All that we will not mention that on the broadcast, but when the time comes, uh, getting closer, people will know what is going to happen. People think we're yeah. just going to be ranting on the social media, but when that so, time comes, we will let you guys know. I'm yeah, sure. I'm sure my sister Oshatola also is aware of that. Yeah. One of those yeah. protests, mm. said he's disappointed at uh, student union organization nowadays. Mm. Why? Because in his days, mm. student, union organizations mm. were forefront of democracy activists. Mm. They advocate, they advise government, they antagonize <laughs> the process. Somebody said, don't go to Nigeria yet, they will truncate the plan." He said, mm. Uh, at the right he time, said, it will be Nigeria. He's, he's disappointed. Then hmm. he's even more disappointed that in a democracy in Nigeria, where student unionism used to be very active, they would never have, the police would never have way to take him to court. Hmm. Rather than doing all of this they've been doing for him. Hmm. But nowadays, what are the students, uh, are the students, you know, after? They also okay. want to like, mm. like, death They also want to have money. They, want to dine with the evil. Hmm. so, everything is upside down in that hmm. location, like you normally see. Thank you very much, Dr. Karim. After, after COVID, there must be more um, arrangement to hmm. step up our game. And by the time people mm. see us coming to Nigeria yeah. to organize either symposium, press conference, if they can arrest us from there, that would be better. Dr. Kariba, ask gbogbo hmm, Don't, don't, worry to say too much on that, Dr. Karim. Let's leave that uh, side. We will talk on that from the back scene. Don't worry. No, mm. exactly mm. what I am thinking that we should just yeah. mm. the hmm. next level should no, be. No you problem. Know? Let's go and uh, let's all go and enjoy Mayegun. I'm sure me and you we, we have a topic that you want to treat. Let me know when that topic is going to come. Tomorrow morning, guys, we have somebody that is going to join us. She's a Biafra, a very strong, powerful woman, young young woman, um, but she wants us to focus on the the, the, the wages. I'm sure Dr. Karim also like that angle of those senators, how much they are making. We need to start making them feel uncomfortable. And that's going to be our broadcast tomorrow morning. Yeah. We procure all the allowances mm. they get. Yeah. Everything. That's what I we're going to be looking at. So if you have any information tomorrow, guys, in the morning, we should be in give and take about 6.30 a.m. We'll be live. Uh, we will also let those of you that are on our different platform, will be aware of that. Um, you know, uh, if you have any information as well that you think would be helpful for me, I don't know everything about all our senator, whether you have their pay slip, send it to me whether you know how much they send it to us. they don have pay slip na akọnikọni wèrè we take pay pay dem. tẹ́gbẹ́ wọ̀ ní pay slip karim jalogbo mayegun mike ajay mike misi púpọ̀ thank you very much love karim and then um, just also for the um, thank you very much dr karim and i love it because he, you know, he closed the the um, you know the broadcast for us today. Um, thank you everyone. I just want to show you one thing uh, as we say we will do. Um, your little contribution goes a long way. Um, we were able to activate uh, one of our um, people at home with their Spectranet, and you can see the cost of that. We're going to be doing another one uh, for somebody else again uh, later on uh, as soon as we have another extra money coming through. That was what we paid, 15,400, and that gives them opportunity to have 10 people at least watching this broadcast with them every day uh, not literally when we are live sometimes, but after we've done it, they go to their shop, in their hairdressing salon, in the barber shop, and what they will do is, oh, I have a video, you know, Chetingboro Dudua, and they will start that video, and it will run for four hours. That was paid, um, and it also gave them, I think, um, 60 gig free and 60 gig data. It's quite expensive, but at the end of the day, that is what we have to do to deliver the message. The next person one will be activated uh, as soon as we have another extra money coming through. Those of you that have sent that money, that is part of what we're doing. A lot of people want that as well, but uh, I can assure you that we are doing everything within our own little ways. It's not money. I keep saying it. Don't mix it up. The one for Odudua, those Yoruba World Congress will tell you where they want you to help them to support them. We will tell you when they tell us the right account and whatever details for now. This one is what we called independent media support. Every media around the world asks for support and donation to continue their being independent without being compromised and they can continue to speak the truth to the power in any location that they are in. Okay, Walata is calling. Uh, we must pick up Walata as well. Is uh, uh, go ahead, Wale, quickly. What details? No, no, don't worry, don't worry about that, Wale. Mm, that's okay. Mm. That's okay. All right, all right. No, don't worry about that. They can't. They think they can go and try? Guys, don't. We will have multiple different ẹ̀rọ pé spectrum ẹ̀dín kọ́lá máa máa If they track that one, another one will be activated. If they track one, we will multi we will we have different ready different numbers, different. Sometimes people will call. There are some people that will call now. I will not mention their name. I will just mention a name at random. They know who they are, but I will not mention their name. But I know who they are. And three of them have called this morning, but you will not know who they are. We will frustrate them. Let me not go too much again. Thank you very much, everyone. Uh, you can support. It will go a long way, and it will continue to let us spread the gospel. We want to penetrate into the remote areas that you guys will appreciate us. It's a journey, but I can assure you, write it down before end of this year. We have July, August, September, uh, July, August, September, October, November, December. Six months. Give me six months. I will be able to tell you that somewhere in one location in the southwest, everyone in that location believe in Odudua. Six months. That's what I'm working on. Thank you very much. Let's go and watch my Egun Diary. and enjoy the Sunday wherever you are. Um, not just pray, be active as well. And I'll be back some other time. My name hasn't changed. It's Olayomi Koike. The platform will be used to actualize Odudua from the beginning till we get it. No retreat, no surrender. We go die there. Have a very good morning. Bye for now.